وكل بدعة دلالة وكل دلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لين باتي أدوك فون الله وبا أترى إكي الله أتي عنه فون محمد صلى الله عليه وآله وسلم ní ìtẹ̀síwájú ibi tí a bá tẹ̀sírò wa dé lánàá òun náà ni áyà àkọ́kọ́ nínú súratul Isra níbi tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run sọ fún wa ìrìn àjò eléyìí tí ó mú ànẹ́lúwa Muhammad sallallahu alaihi wasallam rìn tó jẹ́ ìrìn àjò òru bákanáà àwọn àyè tí ìrìn àjò náà ti wáyé ọlọ́run sí àlàyé min al-masjid al-haram ila masjid al-aqsa àwọn olùmọ̀ tafsir wọ́n ṣàlàyé fún wa ìgbà wo gan ni ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ọdún wo ni ìṣẹ̀lẹ̀ yìí ó dájú wípé ànẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ní Maka ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ àmọ́ ẹnu òkò lérí inú oṣù wo ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ àfáwà amúrùbùnù ṣùháyé ọ̀kan láwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam an abihi an jaddi wọ́n gbẹ̀gbà wá látọ̀ọ̀dọ̀ bàbá wọn àti bàbá bàbá wọn قال أسري بالنبي صلى الله عليه وسلم ليلة سبع عشر من شهر ربيع الأول قبل الهجرة بسنة ويا النبي صلى الله عليه وسلم اللهم أورتان أوروتان صيي ní ọjọ́ kẹtàdínlógún on the seventeenth th min shahri Rabi' al-Awwal nínú oṣù Rabi' al-Awwal ìgbà tó kú ọdún kan tánàbí ó ṣe ìjírá àwọn ní ìṣẹ̀lẹ̀ náà wáyé a sì tún rí ìtọ́ka sí láti ọ̀dọ̀ Ismail asubi min tariq asbaq bin nafs قال أسرى بالنبي صلى الله عليه وسلم قبل مهاجرته بستة عشر شهرا wọ́n ní ànábì sallallahu alaihi wasallam ọlọ́run mú ìrìn òru nígbà tó kù oṣù mẹ́fà tí ó ṣe yíjira ní ìṣẹ̀lẹ̀ náà wáyé láti ọ̀dọ̀ àfọwà Muhammad bin Shihab az-Zuhri من طريق موسى بن عقبة قال أسري برسول الله صلى الله عليه وسلم إلى بيت المقدس قبل خروجه إلى المدينة بسنة وانا النبي صلى الله عليه وسلم ọlọ́run mú ní ewu yìí nígbà tó kú ọdún kan tí ó ṣe ìrìn àjò ìjírá من طريق أبي الأسود مثله قال مقاتل بن سليمان الذي أفرى بعبده في رجب قبل الهجرة بسنة أفوى مقاتل بن سليمان أولا إنسى إليه من وصف رجب قل له تسأله kánàbí ò tó ṣe ìjọ nígbà tó kọ ọdún kan kánàbí ò ṣe ìjọ tí a bá ṣe àkójọ ọ̀rọ̀ àwọn àfà lórí ìgbà wo gan ni al-Isra wal-Mi'raj ìrìn àjò òru láti al haram ila al-Masjid al gan ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ a rí pẹ́nu àwọn àfà ẹnu wọn kò lórí wípé kọbílà ìjìjà ìṣẹ̀lẹ̀ ẹ̀ṣẹ̀lẹ̀ ní maka kọbílà ìjìjìra sáájú kánàbí tó ṣe ìjìra ẹni gbogbo wọn kò lórí lè ṣe ló ti ṣẹlẹ̀ maka lànàbí wà nígbà náà sáájú kó tó ṣe ìjìra ṣùgbọ́n wọn kò lórí awakani nusu rabiu alawwal awaka sekun nusu rajab enu oko lere enu oko lere wipe o po odun kan ta le bi o se jira ni aboko su mefa almuhim eyi tanu ko le lori ti o si ruju nbe ona ni pe irin aibo yi maka ti ti waye enu ko lori enu si ko lori wipe قبل الهجرة ساعد كان بتوش الهجرة أولي إسلامي واي الله سبحانه وتعالى أمبا واسر من القرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نعم الحمد لله من الشيطان بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده شيئا من المسجد الحرام الذي باركنا حوله Àbẹ̀rẹ̀ tútúmọ̀ Al-Qur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba Allah, Ar-Rahman, ọba tí ó kẹ gbogbo wa láyé, Ar-Rahim, ọba tó ṣe kó dẹ̀rin tó bá ṣe kẹ ẹnìkan ni ó kẹ ìgbàjọ́gbà kìíyàmẹ́. بسم الله الرحمن الرحيم سبحان Tító fún ọlọ́run ọba, ọba tó mú ẹrù rẹ̀ ìrìn àjò òru, ìrìn àjò náà ó wáyé ní ìlú Mẹ́kà ṣáájú kánàbí tó ṣe yíjọ ẹnúkò lórí méjèèjì yẹn. Àfáà wa Ibn Taymiyyah عليه رحمة الله ولأن المعراج كان بمكة قبل الهجرة بإجماع الناس ìpanupọ̀ ń bẹ lórí pé ìrìn àjò òru tánàbìnrin lọ sí sẹ́mẹ̀ ìlú Mẹ́kà ló fi wáyé ṣáájú kánàbì tó ṣe ìjọ bákanáà ibòlà lẹ́bí wà kírin àjò náà tó fi wáyé ẹgbà wá kan ń bẹ tó nínú yàrá Ummu Hani ẹgbà wá kan bẹ tó ní ànábì ń bẹ ní al Haram nínú Kaaba lànàbì wà a wa lójú pé èyí tó dọ́gba jùlọ nínú ọ̀rọ̀ ó náà ní pé nínú Kaaba lànàbì àwọn ẹgbà riwayatun da'ifa ó lẹ wípé ní ilé umuhani lànàbí wa ọ̀gọ̀rọ̀ àwọn àdìsí yẹn ó lẹ ṣùgbọ́n dájú wípé nínú mọ́ṣáàṣì haram ibẹ̀ lànàbí wa muhammadu wasallam tó ti wá bá ṣùgbọ́n ààrẹ lẹ́bí الذي ما عرفنا من إنه àfáwà Anas ọmọ Malik radiyallahu ta'ala anhu kọlọ̀wọ̀n bá kọba yọ́nú sí wọn àwọn fẹ́ sàlàyé níbòlà nẹ́bí wà tí màláíkà fi wá bá tó fi ìrìnàjò náà wọn anna Malik bónú sọ́àsọ́à haddathahu Malik ọmọ sọ́àsọ́à àwọn ni wọ́n sọ hadithi wọ́n ní anna rasulullah sallallahu alayhi wa sallam haddathahum an laylati usriyati wọ́n lánàbí ní ẹgbẹ́ tí ẹgbọ́n ẹjẹ́ ń sọ fún ilẹ̀nu ara mi níbi tí mo wà nígbà tí nínú fi wá bá mi tó fi mú mi rin ìrìn òru àdìsí ń bẹ ní síra fún àwọn al-imam قال بينما أنا في الحطي وربما قال قتادة في الحجر onígbà tí mo ń bẹ náà ẹ̀ka ní ẹgbẹ̀ náà alhassan àbíká sọ ka gbà tánà bí ń bẹ ní ìjírí ismail ààyè yìí ó ń kaaba àti ibi tí èèyàn tó mọ́ kaaba ìdáni àti àwọn kan bá bá ní fàjáàlá ya kúrò lè sọ ẹbìyí àwọn wọ̀nyí àwọn mẹ́ta ni wọ́n ìkáwà ń sọ al'ausa bayna sàlẹ̀ ẹni tó wà láàrin àwọn mẹ́ta ó ń sọ fún ẹni tẹ́jì rẹ̀ fa'atáni tó ń bá wá bá ní فشق ما بين هذه إلى هذه يعني من سكرة نحره إلى شعرته wọ́n wá wo ohun títí títí níbi tó ń wà ọ̀kan nu wọ́n la igbá àyẹ̀wò mọ́ ànẹ́sọ̀lá àyẹ̀wò ó là láti ní náhàwò ibi tí ọmọ ti bẹ̀rẹ̀ bì ó là títí débi tí ìgbà àyà àti ikùn tí wọ́n ti pàdé ó làbí rẹ̀ fàstákọ̀rọ̀jà kọ́lì ó yọ ọkàn mi ó yọ jáde fàútì àti lè pọ́sì min dáàbí mọ̀mílú àtẹ̀kì ìmáàna wà hikma bákan wọ́n fún ní ife kan àbí abọ́ kan àti bí gold wọ́n ti ṣe abọ́ wọn abọ́ yẹn kún fún iman àtọ̀gbọ́n fọ̀gúzìlá kọ́lìbì bí má ìzẹ́mzẹ́m wọ́n wá fi omi zẹ́mzẹ́m wọ́n fi ń fọ ọkàn ni wọ́n fi ń fọ dànù tùmọ̀ ó ṣe àfúnmọ̀ òhìn ìdàmàkà wọ́n bá tún dá padà síbẹ̀ tùmọ̀ òtí ìtùbìdá bá ti ábùyà dúnà lùdọ́gbọ̀lẹ́ yíwọ́ fọ́kànlá wọ́n bá mú kẹ́tẹ́kẹ́tẹ́ kan wá a lè pè ní kẹ́tẹ́kẹ́tẹ́ a sì lè pè ní ìbáaka ó funfun kò tóbi tó ìbáaka àmọ́ ó tóbi ju kẹ́tẹ́kẹ́tẹ́ lọ yuqalu lahu hadithi yìí hadithi sí al-imam al-bukhari tí wọ́n gbà wáyé nínú ìmọ̀ tó ṣẹlẹ̀ níjọ́ náà òun náà nípa àwọn mọ̀lẹ́kà tí wọ́n wáyé wọ́n la igbáyà anẹ́sọ̀lá anẹ́bìnrin wọ́n la igbáyà wọ́n mú ọ̀kan rẹ̀ jáde nínú ìwáyà mi wọ́n ní wọ́n yọ nǹkan kan dúdú jáde nínú báyà anẹ́sọ̀lá àtọ́lá wọ́n wá ní àhádà àgbòṣe ìtọ́ eléyìí ni ìpín èṣù tí máa ń wà ní ọkàn gbogbo yìí wọ́n yọ kúrò nínú báyà ní Muhammad sọ̀lá bàtí wọ́n ti lẹ́yìn tán ìgbà náà ni ẹ̀sìn alburak àlepẹ́lẹ́sìn ó ju kò tó ìgbàpá àmójú kẹ́tẹ́kẹ́tẹ́ lọ orúkọ rẹ̀ ní alburak ànábì ni mú wá nínú ọ̀rọ̀ yìí a rí gbọ́yé wípé ẹ̀ẹ́mélòó gan ni wọ́n la igbá àyà Ànábì sallallahu alaihi wasallam nítorí wípé a ti gbọ́ nínú àdíyì tí a fọ́ àwọn mùsùlùmí wọ́n gbà wá ipé gbàtà Ànábì sallallahu alaihi wasallam tánàbí ń bẹ ní kéèké tó wà ní Bani lọ́dọ̀ Halimatu as-Sa'diyya tó fi pé bẹ̀rẹ̀ Ànábì gbé ìṣẹ̀lẹ̀ kásẹ̀lẹ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì ń ṣeré pẹ̀lú àwọn ọmọ kéékèèké sàyẹ́dẹ́ ni àwọn arákùnrin kan bọ̀ wọ́n bá mú Ànábì lọ́wọ́ wọ́n sì da dùbúlẹ̀ wọ́n la ẹgbà rẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ń bẹnu sọ́yìn Muslim ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì yìí náà a nígbà tí Ànábì sallallahu tí ó fẹ́ ṣe al ó wá ní sọ̀rọ̀ Bukhari ó sì wá ní sọ̀rọ̀ Muslim báwọn mọ̀lẹ́kà wá wọ́n la igbá àyà Ànábì sallallahu alaihi wasallam wọ́n yọ ọkàn rẹ̀ jáde ìyẹn làwọn olùmọ̀ wọ́n wá fi ilẹ̀ fún wa wípé ṣọ́kù sọ́dọ̀ Nàbí sallallahu alaihi wasallam wá kọ̀ á mọ̀rẹ̀kẹ́ yìí lílà sínú al يقول بسم الله الرحمن الرحيم ألم نشرع لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك في سقايا إبايا نبي نجي ló ṣẹlẹ̀ ìgbà tó ń bẹ ní kékeré méjèèjì yìí ilẹ̀ nínú súnnà ó ń bẹ ẹ̀nà àwọn olùmọ̀ tí wọ́n ní ẹ̀mẹ́ta ló ṣẹlẹ̀ àwọn ní ìsọpọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀mẹ́ta ọ̀rọ̀ ẹ̀mẹ́rin ọ̀rọ̀ ẹ̀mẹ́fà kò lẹ́sẹ̀lẹ̀ èyí tó lálàáfíà ò ní pé àkọ́kọ́ ó ń Muslim olùgbàtà nàbí ìbẹ̀ ní kékeré tó wà ní ọ̀dọ̀ ìyá ó wà lọ́dọ̀ alimọ́tù sàádíyà alimọ́tù sàádíyà yẹn òun jẹ́ ẹni tó wá láti nuran bani saad ibẹ̀ lòun ti wá nàbí ní sàádíyà ẹlẹ́ẹ̀kejì tó ṣẹlẹ̀ ó ní ti al

èṣù nípìn nínú gbáyà mi ó nípìn nínú gbáyà tiẹ̀ náà nítorí pé a kì í ṣànábì ọlọ́run kò sẹ́ni tó fọ́ sí wa lágbúdọ̀ máa pọ̀ lórí àwòdìlẹ̀ ìrìn ṣètò àwòdìlẹ̀ torí pé àmọ́ ànábíwá Muhammad sallallahu alaihi wa sallam gbogbo ọ̀dọ̀tí tó lè máa bẹ nínú gbáàyà wọ́n ti fọ́nù fún kó tó rìn ìrìn àjò náà àwọn àfáà ní wọ́n ti eléyìí lèyò ají àhú kí wọ́n lè pìrìpíà ẹ̀mí ànábì nítorí pé tó fẹ́ lọ pàdé àwọn nǹkan tẹ́ni tó dọ̀tí ò lè pàdé ni ìrìn àjò tó fẹ́ rìn àwọn nǹkan tó fẹ́ lọ rí in tó ṣe wípé tẹ́mi bá dọ̀tí ẹni tó dọ̀tí kò lè gbọ́ yé ọlọ́wọ́n bá fi náà mọ̀lẹ́kà sí kó tó di kó bẹ̀rẹ̀ ìrìn òru sóbò àárín ẹlẹ́ ní ọ̀fẹ́ من حوله ọlọ́wọ́ bá ròyìn alìmọ́síjìdù làkùsọ́ apọ̀ lálàyé lérí rẹ̀ lánàá ipò ọlọ́wọ́ bá ní baitul maqdis falastin àbí sham lápapọ̀ ọlọ́run fi ìbùkún sáàyè náà àfọ́ àwa muhammadu amin ashinqiti nínú tẹ̀síìrì tí wọ́n wọ́n ní ọlọ́wọ́ bá di ọlá rẹ̀ ga ó ní bàárọ́kùnà àwòlá ayé àkàtàrùnà àwòlá olùkọ́yọ̀rọ̀ wọ̀ ìbáraka bilashija wàfìmọ́ wọ̀lì ẹ̀nà wọ́n ní ọlọ́wọ́ bá ní kí ibùkún kó pọ̀ gbogbo tó rọ kiri ká alimọ́sílẹ̀ àkóso ibùkún ọlọ́wọ́ bá tó pọ̀ níbẹ̀ ó náà ni àwọn oore alkhair oore tó pọ̀ ó ń bẹ ń bẹ kí làwọn oore tó pọ̀ àtàlùbáríkà ti ń bẹ ń bẹ àwọn ànábì ọlọ́run ọba wọ́n pọ̀ tó ètò bẹ̀rẹ̀ ti jáde ní sham arko sham gbogbo bẹ̀rẹ̀ ń pè ní kanaan ló jẹ́ pé nu bible àbí nu tan christianity àwọn máa pè ní canaan wọn ní ilẹ̀ kénáàni ilẹ̀ gbogbo àwọn ọbẹ̀ yẹn ardu àwọn agbègbè sham ni gbogbo ọbẹ̀ kó sí ọlọ́wọ́n bá wá fi àlùbáríkà sílẹ̀ yẹn nínú ilẹ̀ tó ń bẹ lórílẹ̀ kọ́lọ́wọ́n gbogbo ẹ̀ láti lè mọ̀ pé tọ́lọ́run bá ń so orin kan bó tilẹ̀ kórè yóò kù áyà tó ẹ má ṣe báyìí orin tó tún jù yẹn lọ ó tún bẹ lọ́dọ̀ ọlọ ọlọ́nkẹ́ àwọn ará sham ó gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì ọlọ́run dìde nínú wọn bánàbí ọlọ́run kan bá ti kú ànábì ọlọ́run ó tún dìde ní sham bánàbí ọlọ́run kan bá kú ọmọ rẹ̀ àtúndà ànábì ọlọ́run ànábì Ibrahim ànábì ọlọ́run ọba ni ọmọ rẹ̀ Isaac ànábì ọlọ́run ọba ni ọmọ tí ìsáàkù bí yáàkù ànábì ọlọ́run ọba ni inú àwọn ọmọ yàkúbù ni musa ànábì ọlọ́run inú àwọn ọmọ yàkúbù ni suleiman ànábì ọlọ́run inú àwọn ọmọ yàkúbù ni dáwùd dáwùd tún dá ànábì ọlọ́run ọmọ rẹ̀ suleiman tún dá ànábì ọlọ́run ọlọ́run ọba ṣe wọ́n bẹ́ẹ̀ tí yóò máa lérò wípé kò tún sóore tó kù mọ́ láyé ṣùgbọ́n ọlọ́run ọba ò rí bẹ́ẹ̀ kò sí bọ́lá wọn bá ṣe kọ̀ di oore sọ́dọ̀ àwọn ènìyàn kan tó kọ́mọ̀ lérò ti parí sọ́dọ̀ àwọn ọlọ́run tún ní oore tó pọ̀ lọ́dọ̀ lóbi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá kà oore kan sí lọ́dọ̀ tó wọ̀ tún tó wò sí tó wájú tó tí ò tún sẹ́ni tó dàbí mọ́rò kó ti o láàrin ká dúkàyà ọlọ́run tún lè tó ṣe wípé kékeré ní ti ẹyẹ ó tún jẹ́ lẹ́gbẹ̀ẹ́ tàwọn ẹni ẹ inú ìṣe ọlọ́wọ́n bá ní bí ìgbà tó ṣe pọ́lọ́wọ́ ò ní kẹ́ ìmọ̀ kankan mọ́ ju àwọn bàánú Ísírẹ́lì lọ ni ẹ̀rọ bá ní kó wá ní fọ́gbọ́lùtùkùn alálàálẹ̀ ní ìrìn ọlọ́ni ẹ̀yin ìbànú ìsọ̀rọ̀ yìí ẹ̀yin tó ṣe pé gbogbo ibi tẹ́ ti jáde ilẹ̀ sham lẹ́ ti jáde èmi ọlọ́run ọba mo gbọ́lá fún yín mo pọ́n yín lé mo fi yìí sí yín lára ju gbogbo ẹ̀dá tó ń bẹ láyé lásìkò yín lọ kò sáwọn tó tó yín àmọ́ nígbà tó lọ́n fẹ́ gbé bí ṣe é ṣe dé ọlọ́run bá ní èyí tẹ́ ẹ lò yẹn tó kí yókù ọbọ̀ ń sàwùjì ló fi wá jẹ́ wípé Ismail òun lọ sí Maka Maka yẹn lòun ti fẹ́yà ló bí ma inú àwọn àrọmọdọ́mọ rẹ̀ ní anábìwá Muhammad sallallahu alayhi wa ó wá dà gẹ́gẹ́ pé kò sóore kankan ní sáàmù mọ́ ọlọ́run wá darí gbogbo ẹ̀ ń sọ yìí ó ń bẹ pé gbogbo àwọn orin tẹ́ ń wò yìí àtúbọ̀tán rẹ̀ yóò padà sí àárín ìlú value méjì láàárín ọ̀gbìn méjì ìpínlẹ̀ yóò wà ìbẹ̀lẹ̀ ìdílé kàbà wà ìyẹn gbogbo ọ̀tọ́lọ́wọ́n bá kọ sọ́dọ̀ ti ẹ náà lẹ́nu mọ́tẹ̀gà kínní lòdò mọ́tẹ̀tẹ̀ bí ẹni pé wọ́n nìkan lọ́lọ́wọ́n bá torí rẹ̀ dáadáa dáadáa sì tún pọ̀ lọ́dọ̀ ọlọ́run tí ó tún fẹ́ ni tó bá wù àbí wọn tó bá rẹ̀ nìkan tọ́lọ̀ wọn bá ṣe dáadáa fún má ṣe kìí sá ẹ̀ torí pé orí ọlọ́run ọba kò pin síbi èyí tó ṣe fún ta ló fi dá ọ lójú ìjẹ́wọ́ mọ̀ bóyá nínú àwọn ọmọ tí ọlọ́run bá jogún fún ọ agbáyá ní oore tó jù yẹn lọ́lọ́run bá ti palé ṣe kalẹ̀ fún ìdí nìyẹn tó fi jẹ́ pé a kìí ṣe kìí ta a kìí ṣe lára ẹtí bá ṣe kèéta ṣíṣe lára ó fojú kéré agbára ọlọ́run ó sì fojú kéré orí ọlọ́run ọlọ́run bá ní alẹ́bí bá rọ́kínà àwòláhùn ọlọ́run bá ní ibi ní gbogbo gbogbo tó rọ ó kún fún àlùbáríkà àkàtàna haúlà olùkẹ́rọ wọlùbáraka àwọn ọlọ́run gẹ́gẹ́ bí imam ash-Shinqiti muhammad al-amin bin muhammad al-mukhtar ash-Shinqiti inú tafsiri tí wọ́n ní orí àtàlùbáríkà ọlọ́run bá ní púpọ̀ níbẹ̀ bil ashgar àwọn ẹbí àwùmbẹ̀ wọ́n sì máa àwọn ẹbí eléso ó pọ̀ mbẹ̀ wàlẹ̀nìhà bákanẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn odò oúnbẹ̀ǹbẹ̀ wọ́n ní bákanẹ̀ àtàbá tún wà àyè ní inú Al-Qur'an ọlọ́run tọ́ka sí pé àlùbáríkà oúnbẹ̀ níbi gbogbo tó rọ kiri إلى الأرض التي باركنا فيها للعالمين ونجيناه ونورا من الأرض التي باركنا فيها للعالمين الله بانصر فوالبي أولهم àwàlá àlá àtànẹ́bì náà àwa darí wọn lọ sí orílẹ̀-èdè kan èyí táwọn ọlọ́run ọba tó ṣe pé a fi àlùbáríkà ọkùnrin káàbẹ̀ àwọn àfáà níbo ni ara yìí tọ́ka fún oníṣà láàyè nínú al ọlọ́run ọba ni wà ní Sulaiman ar-riha asifatan tajri bi amrihi ila al-ardi allati barakna وكنا ọlọ́run wà lè Suleiman àwọn ọlọ́run ọba la fún Suleiman a fún ní agbára lérí atẹ́gùn anábì Suleiman a fún lágbára lórí atẹ́gùn kí wá sí atẹ́gùn lásán àwọn ti fàtà ẹwọ ọlọ́run lórí jẹ́ pé gbogbo ìpìlẹ̀ technology science àti technology bá bá lákìyèsí ọlọ́run ọba ti pàkíyèsí wa ní gbogbo ẹ̀nà Al-Qur'an ẹ̀yìn òyìn wípé tí plane tó bá fẹ́ gbéra iṣẹ́ kan náà yóò gbéra kí ni ó jẹ jama yóò sáré tó bá ti sáré yẹn in tó fi eré yẹn bí nǹkan méjì ní àkọ́kọ́ náà ó fi eré yẹn ó fi bí atẹ́gùn ẹlẹ́ẹ̀kejì tátẹ́gùn bá ti pọ̀ bó ṣe wúwo tó yóò fúyẹ́ bó ṣe wúwo tó yóò bí yẹ wá kọ́pítà kọ́pítà náà fo yóò fi nǹkan kan atẹ́gùn ìyẹn ó mọ fẹ́ kọ́pítà yóò fúyẹ́ yóò gbéra bí yóò bá yóò wá tí bá àmọ́ ń eré ta bá fẹ́ fò àwọn náà ń fò eré fífò kan tó bá dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí kò lè fò ó wà á sẹ́yìn abẹ́kọ̀ ó ma sá eré bọ̀ eré tó ń yẹn atẹ́gùn tó pọ̀ ni tátẹ́gùn yẹn bá ti pọ̀ ó padà fúyẹ́ nínú kò sí ẹni ìdí kéèyàn jẹ́ sàyẹ́ǹsì kéèyàn tó lè sọ̀rọ̀ pa sáyẹ́ǹsì nítorí pé tó ń pè ní sáyẹ́ǹsì yẹn náà observation ni àwọn náà observe ẹ̀ tó bá ń wò títí tí ó padà mọ́ ọlọ́run ọba wa ń sọ fún wa nípa ànábì wa Suleiman ọlọ́run ọba ní àwọn ọlọ́run la fún ànábì Suleiman afúnlágbára lórí àríṣ atẹ́gùn ọlọ́run wá ní àásìfàtà atẹ́gùn lè yíta ń gbà yìí kò lè gbé fò àásìfàtà ìgbà tí atẹ́gùn yẹ bá di ìjì ní sùlẹ̀mọ́nù fò ni yóò bẹ̀rẹ̀ àásìfàtà ìjì tí wọ́n bá ní àìgbédè tó ní wípé atẹ́gùn kálé atẹ́gùn kọ̀ ló ń kálé ìjì ní tó bá ń bẹ látẹ́gùn kò lè kálé kò lè wúgi ṣùgbọ́n èyí tó bá ti wúgi yẹn tó kálé ó ti kúrò lọ́dúnárì atẹ́gùn ó ti di ìjì òun ló kálé ọlọ́wọ́ ní àwọn sífàtà atẹ́gùn ta fún Suleiman yóò padà di àwọn sífà tọ́bá ti wá di áṣífà ẹ̀ tán atẹ́gùn yẹn ni wà máa gbé Suleiman yóò máa gbé lọ gbogbo tó bá fẹ́ lọ ọlọ́run wá tọ́ka sí nínú àwọn ibi tí Suleiman máa ń lọ ìlànà àárò ó máa ń lọ síbi tó bá wù nílẹ̀ ta ṣe nílé àlùbáríkà àwọn àfúnṣùmọ̀ tẹ̀sí wọ́n ní gbogbo tọ́nà tí dárúkọ ilẹ̀ àlùbáríkà ilẹ̀ àlùbáríkà yìí alùmọ́ọ́dù bìtílkàl ard àṣàm gẹ́gẹ́ bí àfọ́ àwa muhammadu aminu aṣùnkè wọ́n ní gbogbo ilẹ̀ àlùbáríkà ilẹ̀ àlùbáríkà tọ́nà wọn bá ń sọ yẹn wọ́n ní ṣàm lọ́lọ́ oní Kudus oní Jerusalem lẹ́gbẹ̀rí pé alukur'an kò takura wọn bó ti wulẹ̀ kó ma ọlọ́wọ́n bá ní minal masjidil harami ilal masjidil aqsa lẹ́bí barakna hawlahu ọlọ́wọ́n ní masjidil aqsa hawlahu gbogbo olùdórọ̀ kiri kábẹ̀ àṣebẹ̀ ní ilẹ̀ alùbáríkà ọlọ́wọ́n wá ń tọ́ka sí ẹnu kùránì ní ara lọ́pọ̀lọpọ̀ ààyè wípé àníjẹ́ ìlú àlùbáríkà ìlú àlùbáríkà gbogbo ìtọ́lọ́wọ́ bá ti ń sọ yẹn wọ́n ní sáàmù lọ́lọ́ ń tọ́ka sílẹ̀ ilẹ̀ sáàmù ìgbà tọ́lọ́wọ́ bá gbé anẹ́gbẹ̀wá Muhammad dé sọ́lá ìrọ̀sẹ́lẹ̀m ọlọ́run àti gbogbo tó ọ̀rọ̀ kiri kákàábà ọlọ́run wá tó ní kó di ìyẹn lọ ìyẹn ni ìṣe ọlọ́run ibi tó bá kọ sí ọ lẹ́nu wọ́n ṣe gbéraga ọ wọ́n ṣe ṣe ebi ẹni pé oore ti tán agbáyamúyamú oore ó dúpọ̀ dọ̀ ọlọ́run ìdí ìyẹn tó fi jẹ́ pé ọlọ́run bá sọ nù alukur'an ọlọ́run bá ní wàlẹ́ atọ́ta máa ń ná o máa fọ́ gbọ́ ọlọ́run للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن نعم

ọ̀nà ẹ̀mí wípé má máa sọ pé ọlọ́run ọba ìlú ti lágbájá yìí gan-an ni kò ṣe fún mi. nínú àìgbàgbọ́ lé iṣẹ́ ọlọ́run àti ìfi ẹnu ojú ọkàn kéré agbára ọlọ́run ọ̀nà ẹni tẹ́yàn máa pèrè ọlọ́run irú tó ṣe fún lámọ́rin ìgbà tọba ti ṣe rú ẹ̀ náà fún lójú tó ní èèyàn kéré agbára ọlọ́ tó sọ pé òun ò lè ṣe tó jù yẹn lọ fún ọ ní àbó ọmọ tó pa léṣe fún ọ àmọ́ èèyàn lè sọ pé ọlọ́run wọlá pé ìwọ ló ṣe báyìí fún lámọrin ṣe dáadáa ṣe dáadáa àwọn ọmọ tèmi náà kò sí láì ṣùgbọ́n kí wọ́n sọ pé ìrẹ̀ ọlọ́run irú tó ṣe fún lámọrin ṣe rú ẹ̀ náà fóòmù tó ọmọ ìjọbẹ́ ṣe fún ọlọ́run wọlá ìmọ́kẹ́yìn ọ́sọ̀ pé rẹ̀ ọlọ́run ìwọ ló ṣe dáadáa fún lámọ́rin tààrin tó sì ń jẹ́ dáadáa lójú wa ìwọ ló ṣe fún sóòrí fẹ́mi náà èyí wọlé ti náà tọrọ tó fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlá tó pọ̀ torí pé gbogbo nǹkan pátá ló yí ọlọ́run ọba sí gbogbo ẹ̀ ló mọ̀ ibi tó fi pín oyè ibi tó fi fi síbì kan lásìkò kan tó káwọ́ rẹ̀ ró níbì kan lásìkò kan oyè gbogbo ẹ̀ ló mọ̀ ṣùgbọ́n pọ́lọ̀ ìdí nìyẹn tó jẹ́ pípa tọ́lọ̀ wọn bá darí gbogbo orí tọ́lọ̀ àwọn bànú Israel tó dá sílẹ̀ Ṣáàm bí ẹni pọ́lọ̀ wọn kò ní kẹ́dù kankan mọ́ni bẹ́ẹ̀ sì ni ọlọ́run ti sọ tẹ́lẹ̀ ipe iná awọ alábẹ́ ìtì wúbí alì náà ṣe lálẹ́bí ìdìbà kàtà mú bá rọ̀ ká. iná awọ alábẹ́ ìtì wúbí alì náà ṣe lálẹ́bí ìdìbà kàtà mú bá rọ̀ ká. مكة ti sọ fún wa láàyè míì pé àkọ́kọ́ ilé tààfi lélẹ̀ táwọn yóò ti máa sin lọ́run onáàlèrí ń bẹ ní mẹ́kà ọlọ́run wá fi mùbárọ́kà obìnrin ní kàábà ó ní ah, gbogbo tí ọlọ́run ọba ti ròyìn àlùbáríkà pẹ̀lú ẹ̀ gbogbo tó bá fara yí nǹkan yẹn náà nǹkan yóò dá àlùbáríkà ọlọ́run ló fi rinlẹ̀ bẹ́ẹ̀ súnà ọlọ́run fi ní ọlọ́run fi àlùbáríkà sára alukur'an ọlọ́run ọlọ́ni tẹ ẹ̀rọ alkùránì tẹ ẹ kalẹ̀ fún rẹ̀ ànábì ọlọ́ni tẹ ẹ̀rí yẹn mú bá rọ fún ìwé alálùbáríkà ni ọlọ́run ọba ọ̀sọ́ wípé fí ìwé fún okùnfà ẹ ma máa wo oṣù Ramadan bóṣù Ramadan ṣe lálùbáríkà tó oṣù yẹn gangan kọ́ ló dá ní àlùbáríkà yẹn ọlọ́ọ̀bá ní ṣáàrù Ramadan alẹ́dẹ̀ ohun sílẹ̀ fi Al-Qur'an èyí tó sọ Ramadan di oṣù alùbáríkà olùgbé Qur'an tó kalẹ̀ mẹ́ alùbáríkà wá jẹ́ ti Ramadan látara wípé ìwé alùbáríkà ó sọ̀kalẹ̀ ń bẹ̀ Jibril

kí túnmọ̀ rẹ̀ yé wá káṣíkẹ́ tọ́n tí ń bẹ nínú ẹ̀ onítọ̀n ti bẹ àlùbáríkà bẹ́ẹ̀ náà ni àwọn àyè kan ń bẹ tọ́lọ́pẹ̀ láyé àlùbáríkà nínú rẹ̀ ní nínú rẹ̀ ní Kaaba làwọn èèyàn bí ìfí máa ń sojú Kaaba la gbogbo àwọn àyè yẹn ó gbọ́ ọlọ́run ọba ló ṣe kò sẹ́ni ọmọ tó lè bílẹ̀rì èéké tó fi síbẹ̀ bó ṣe wúlò sí ó ti ṣe arùsáàm ó ṣe láyé alìbáríkà alìbáríkà ò sì kún bẹ́ẹ̀ kódà tó fi lórí gbogbo àwọn àfáà ńláńláńláńlá àwọn tó ti kọjá àwọn tó tún bẹ lásìkò tiwa yìí sàtàlà wọn tí wọn ò gbé sáàm àwọn tí wọn bí síbẹ̀ ń bẹ àwọn tí wọ́n bí wọn sí ṣáàmù àmọ́ wọ́n rìnrìn àjò lọ síbẹ̀ ṣe Al-Albani wọ́n gbé ṣáàmù torí pé kódà àwọn èso ọmọ wọ́n gbé àfọ́ àwọn amadu ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ́ ńláńláńlá àfọ́ asẹ́sìláàbùnú gbogbo ardu ni gbogbo wọn abe sáàmù ni wọ́n wà ọgọ́rọ̀ àwọn àfá àláyé ẹni tí ò gbígbé orí ìrìn àjò lọ pẹ́nìkan ò onye fẹsẹ̀ kan bẹ̀ ọ́sọ̀ mọ́sábàtù zọ ìríyà tí àfá àwọn aṣẹ́kọ̀ Al-Albani tọ́lọ̀wọ́n bá fi sọ di tó dà Damascus sáàmù ọgọ́rọ̀ àwọn àfá ńláńláńlá tẹ bá ń ka ìtàn wọn ẹ́ kì wọ́n kan ọlọ́run ọba ni alẹ́bí bá rọ̀ kìnà àwòlàwò ibi tí ọlọ́run bá ti wá pè ní orírun àlùbáríkà kò sí lẹ́nìkan lè ṣe ọlọ́run ti gbé bẹ̀ ṣùgbọ́n kò túmọ̀ sí wípé tọ́lọ́run bá fi àlùbáríkà síbi kan kò lè tún fi sípò mi àlùbáríkà pọ̀ lọ́dọ̀ ọlọ́ oore fún ọ̀dọ̀ rẹ̀ kan fún kí ṣe fún gbogbo ẹni tó bá àwa ní ká mọ́ tún àníyàn wa ṣe tá a bá sì ń bẹ lọ́n ká mọ́ fẹnu kéré agbára ọlọ́n nínú àdúà ọlọ́run ọba jẹ́ ká mọ̀ wípé alimọ́sí àkùsọ lẹ́bí bá rọ̀kìnà àwòlàhùn ìrẹ̀lẹ̀ ọmọ tafsir wọ́n jẹ́ kó yé wa wípé al-Isra wal-Mi'raj nǹkan méjì ni èyí bí jẹ́ al-Isra òun ma níbi ìrìn òru tánàbìnrin láti Kaaba lọ sí al-Masjid tí ń Jerusalem Kudus ìyẹn ìrìn òru yẹn láti bẹ̀yẹn lọ ogun sánmà gúgùn sánmà yẹn lọ ní mi'raj àlàyé yẹn wá lọ́lọ́ ń papọ̀ níbi ọlọ́ni ni núrí yahú min ayatina ẹ̀rìnta nípọ̀rìn yẹn afẹ́kọ́ lọ fojú gan ní àwọn àmì ọlọ́ àwọn nǹkan tó ń gbọ́ tí ò rí afẹ́kọ́ lọ fojú rí tó bá ti rí torílẹ̀ kó tó mọ̀ bọ̀ ní sánmà kó wá fojú rí àwọn àmì ọlọ́run afáwa muhammadu aminu shinkiti wọ́n ni àbọ́ìrù innama arọ́gùnlọ́wù min ayatihi fi hadhihi ayatil karima wípé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó fi àwọn àmì rẹ̀ wa muhammad sallallahu alaihi wa alihi wa sallam lórí ìrìn àjò náà àwọn àlàyé pọ̀ tábà wá sí ní inú èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ náà wù bákan tó ti ń fi rinlẹ̀ wípé ìrìn àjò yìí ìrìn àjò ara ni kìí ṣe ìrìn àjò àlá pé ọlọ́run bá fi apá kan nínú àwọn àmì rẹ̀ min àyà yìí torí pé àwọn nǹkan àmì ọlọ́run ó pọ̀ ọlọ́run fi apá kan nínú rẹ̀ ó fi hàn Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam afọwà Jábìr ibn Abdullah kọ́lọ̀ ọba kó bá ayé ní sùn hadith ń bẹ́ẹ̀ Bukhari kọ́lọ̀ Rasulullah sallallahu alayhi wa sallam wọn òjíṣẹ́ ọlọ́run ọba ìka ń fún nígbà tí mo rìnrìn àjò yìí tí mo dé àwọn kòrèṣì bá nírọ́ ni mo pa bóòlù yóò ṣe rìnrìn àjò láàrin òru kan tí ó lọ sí láti mọ́sí haram lọ sí mọ́sí ilẹ̀ tí ó tún kú sọ́mọ́ lọ ìrọ̀lẹ́lẹ́ hina usriya bi ila Baitil Maqdis qumtu fil hijra Ànábì wa ni ó dáa mo wá dúró mo ti bẹ̀rẹ̀ àjò fàjálọ̀ الله ní bẹ́ẹ̀sọ̀l mọ́kànlá ọlọ́run bá ti payá mọ́kànlá ó tún sí payá ìfúnlẹ̀ wàtọ̀ fífitò bírùkùn àyà àbìdí wà á na àwọn gbòòrò ilẹ̀ yìí mo bá bẹ̀rẹ̀ sí ní tún sọ fún wọn gbogbo àwọn àmì ọlọ́run tí mo lójú ọ̀nà gbogbo àwọn àmì ọlọ́run tí ń bẹ ní alimọ́síkèlè àkùsọ ànábì ò sì débẹ̀ sọlá tánà fún jáì láì alimọ́síkèlè àkùsọ ànábì òrìn àti ibẹ̀ ẹ̀bà ló sọ pé ó ti lọ bẹ̀rù tẹ́lẹ̀ kò débẹ̀ tánábì ti jáde láyé ànábì ò débẹ̀ sọ́lá ṣùgbọ́n iṣẹ́ tọ́lọ́run fi rán ànábì ò débẹ̀ ànábì ni mo bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo eléyìí mo bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn bákan náà látọ̀dọ̀ anas mintọ́lí kìsáàdì ànábì sallallahu alayhi wa alihi wa sallam ànábì ni ùtítù bilbọ̀rọ̀ ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí wọ́n mú nǹkan ọ̀gbùn kan wá bá mi tán pè ní bọ̀rọ̀ wọ́wọ́ bá bá ti hábìyà ní tọ́wí nǹkan ọ̀gbùn kan ní ó funfun ó sì gùn fọ́kọ̀lùsì mẹ́rin wà dúnà lùbàdì ó tóbi ju kẹ́tẹ́kẹ́tẹ́ lọ ṣùgbọ́n kò tó ìbáka yàdọ̀rú àfihànhú ìdàmúntàhá sọ̀rọ̀fì ó yára débi pé tó bá gbé ẹsẹ̀ kan báyìí níbi tí ẹsẹ̀ yín ó ti balẹ̀ níbi tí ojú èèyàn bá lè ríran mọ ìbẹ̀lẹ̀sẹ̀ yín ó ti dúró sẹ́mẹ̀ pé yìí ó ju kí ló yára jù ẹ́ jẹ́ lọ́kẹ́ ilé ìdí ti jù yìí lọ ṣùgbọ́n fúráàkì kí nǹkan ó gbé ẹsẹ̀ kó ṣe pé horizon tó bá nà báyìí gbogbo tẹ́yàn bá wù ọ̀kan ibi tó jù èèyàn lè pin sí ibẹ̀lẹ̀ sí ọwọ́ ti kalẹ̀ alburak ẹ̀sìn wọn anábi ní mo bá gùn farokib mo gùn ó bá gbé mi àtẹ́sù baitul maqdis òun ló gbé mi dé baitul maqdis ní jerusalem farobatuhu bilhanaqa alẹ́tì tarbutu bí al gbàtí màá débẹ̀ ọgọ́rọ̀ àwọn ànábí ọlọ́run bá wọn bẹ́ẹ̀ nítorí kálukú náà gbé wá nǹkan fún wọn ibi tí gbogbo wọn so nǹkan fún wọn mọ́ èmi náà ṣe tèmi náà bẹ̀rẹ̀ sallallahu alaihi wasallam ẹ̀rí pé lè kọjá àlá tí èèyàn bá tiẹ̀ lálàá pé èèyàn gún nǹkan sọ́ọ̀tù máa lálàá wípé mo so mọ́ ibi tó tẹ̀jẹ́ pé ibi tó so mọ́ yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyí ò lè dálà náà fi ń pè bẹ̀ ní ha ìtùlùbọ̀rọ̀ àwọn Yahudi àwọn Júù gan náà á gbé wọn gbàgbẹ́ ànábì ni mo so burak mo so mọ́ ibi táwọn ànábì ọlọ́run náà so tún wọn mọ́ thumma dakhaltu al-masjida mo bá wọnú mọ́ṣáláṣí fa sallaytu fi rak'atayn mo kíra ká méjì nínú masjid al ní Jerusalem thumma kharajtu bàtí mo kí tán mo jáde fa ja'ani Jibril bi ina'in wà ìná ìmìn lábàní malakú jùbìrí ó bá fẹ́ tèmi lálejò ó gbé ife méjì wá ife ọ̀hún ọ̀kanú ẹ̀ ó kún fún wàrà ìkejì ó kún fún ọtí ọ̀nà méjèèjì fàtàrùtù lábàrá ànábì ni mo ní sọ mi ní wàrà ọgbà ọtí fàkọ́lá jibril ìkítàrùtà lè fi tọ̀rọ̀ anábìrin jìbìrì sọ fún mi pé á ọgbà ṣe mọ̀ pé kéèyàn fi kàdá yẹn wò anábìrin jìbìrì ìkùtàrí sàlùpípà in tí ó bá ń tọ́lọ̀ ń fẹ́ láàárẹ̀ mu kò náà lọ́tẹ́wọ́ gbà ìyẹn túmọ̀ sí pé àrọ́ọ̀mù ni ká mutí ṣùgbọ́n ẹ̀tọ́ ni kí amúwàrà fẹ́ntó bá bá fàkítàrí fún lábàná فقال جبريل اخترت الفطرة ثم عرج بنا عرج بنا إلى سماء الدنيا ìbéèrè tó ká béèrè ní pé àwọn mọ̀lẹ́ àwọn ànábì ọlọ́run tí wọ́n sọ ẹ̀sìn wọn mọ́bẹ̀ sánàbí ò bá wọn ní mọ́sálásì ṣe bá ń gbọ́ wípé ànábì kírun fún wọn àwọn ìtẹ̀yẹ́ máa dojú báwọn èèyàn lọ́wọ́ kì í ṣe àkọ́kọ́ yẹn ni wọ́n kírun lẹ́yìn bàtà ànábì padà lẹ́yìn oníkàlùkù ló sòsì wọn náà mọ bẹ́ẹ̀ ànábì ọba wọn mọdálásì ànábì wọn mọdálásì ọyàrá kà mú di tiẹ̀ níjàdí ó kírun fún wọn lẹ́yìn ìyẹn ló tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nítorí gbogbo ẹnikẹ́ni tí ó bá ti sọ ìtàn ẹ jẹ́ ká sọ ìtàn báwọn ẹbí bá ti sọ nǹkan pẹ̀lú àdìsọ lálàáfíà ọ̀pọ̀lọpọ̀ ìtàn nígbà míì àfikún àyọkúrò ọmọ wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n bá ti ń sọ ìtàn kárí tọpa lọ́dọ̀ àmọ́sọ́mọ́ àfúnà pánàbí jẹ́ ló sọ anábì ní báyìí ni a bá ń rìnrìn àjò lọ sí sánmà sánmà àkọ́kọ́ nígbàtà dé sánmà àkọ́kọ́ pé ìsìráwù ti parí bẹ̀rún Mi'raj ti bẹ̀rẹ̀ wọ́n ti lọ ànábì ò dárìn òun àti Jibril lọ ìdánrin wọ́n wá ń béèrè Jibril ń béèrè pé ẹ sílẹ̀ fúnfún wa mo fẹ́ ká mú kókó mẹ́ta kan lọ́wọ́ kókó alákọ̀ọ́kọ́ nínú súnà gbogbo ìrìn àjò tó bá ń jẹ́ ìrìn àjò tó nàfẹ̀ súnà ní ká mọ̀ mọ̀ dárìn ẹ̀pẹ́ méjì ẹ̀pẹ́ mẹ́ta.

ìrìn àjò torí pé ìrìn àjò gan ó ní wàhálà ní kéèyàn tún wá fojú panú láàfin wípé Ramadan táà ń gbáwẹ̀ kí lọ́lọ́wọ́ bá sọ ọlọ́run fàmọ́nká nà ní bọ́ áó àlàsáfàrí ẹ̀yà pàápàá jùlọ ẹni tó bá rí wípé kó ń gbààwẹ̀ àwẹ̀ ó kópa lára báwọn torí pé àsáfàrú kìtà àtọ́ ń sínú ọ̀dà ìrìn àjò tẹ́ rí yẹn ó ní ìdààmú nínú púpọ̀ ó ní òpò nínú bẹ́ẹ̀ bá rìnrìn àjò tí ìbá ṣe inú àwẹ̀ jẹun dáadáa ẹlòmí ń bẹ tó bá rìnrìn àjò kìí lè jẹun ṣùgbọ́n gbóúnjẹ lọ́wọ́ gbé nǹkan tó fi máa panu gbé lọ́wọ́ ẹ̀kọ́ kejì ta fẹ́ múnú ọ̀rẹ́ ẹ̀kọ́ kejì ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta ìgbà tí mọ́lákù jìbìrì tó tẹ̀lá nẹ́bí sallallahu alaihi wasallam sájọ ìrìn àjò yìí tó ń tẹ́ sánmà àkọ́kọ́ ìsáftáhà jìbìrì jìbìrì ló béèrè pé àkọ́kọ́ fún wa ní ẹ̀kọ́ tá a fẹ́ mú bẹ̀ ní wípé ẹni bá mọ̀nà làábá rìn ànábì ò lóṣù bá mọ̀lẹ́ka kọ́sọ̀ Jibril mọ̀lẹ́ka ló náà gbogbo ibi tó ń gbà kọjá ojúkò tiẹ̀ ni ọ̀nà tiẹ̀ níbẹ̀ yẹn ó mọ èdè tí ó fi bá wọn sọ̀rọ̀ tí wọ́n fi ṣe ẹ̀kọ́ ni ìlú tó wọ̀ yìí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìlú táàwọ̀ rí àìwọ̀bẹ̀ lóru ìlú ó sì wọ̀bẹ̀ lóru ẹni tó bá jára abẹ̀ tó mojú lè jẹ́ abẹ̀ òníkò bá rìn malaku jibril mo fẹ́ ká di ẹ̀kọ́ mẹ́ta torí kìí dọ̀rọ̀ lẹ̀ rárá àwọn ẹ̀kọ́ wo ló ń bẹ nínú àwọn nǹkan yẹn tó ìpẹ́tàwà náà bá yóò wúlò malakú jibril nígbà tó béèrè pé kí wọ́n sílẹ̀kùn sánmà àkọ́kọ́ anabi sallallahu alayhi wa sallam faqila man ant ìdí wọn kọ́ sọ ní pé ìwọ wo nìyẹn wọn ò ní sàdédé sílẹ̀kùn ẹnìkan ń gbálẹ̀kùn rẹ lóru gbagbagbagbagbagba ẹgbẹ́lẹ̀kùn àti bẹ́ẹ̀ sí o nígbà tí nǹkan ọ̀pọ̀ lù ọ́ tá a lọ ọmọ tí ń gbálẹ̀kùn tó lẹ́sìn bẹ́ẹ̀ sílẹ̀kùn man ant wọ́n béèrè tòun ti gbé ìlú ni ó wọn ni ant ìwọ́ wo lo fún sánmà àkọ́kọ́ kọ́lá jìbìrìlù ànábì ní jìbìrìlù èmi torí pọ́ kàlò náà jẹ́ náà mọ̀lẹ́kà kíìlà wà mọ̀ máàkì sẹ́wọ̀ nìkan àbẹ́lẹ̀ wà pẹ̀lú ẹgbọ́rọ̀ ẹ̀kọ́ ni ọ wà lẹ́nu ọ̀nà òǹkalẹ̀ kókókókó sàwọn tani èmi abdullahi ni tí ẹlòmíì bá ń bẹ pẹ̀lú ẹ̀ náà tún sọ pé àti làbàdà ó lè jẹ́ pé wọ̀ nìkan náà fẹ́ kọ́ wọlé wọn ò fẹ́rẹ́ ni ẹ̀ ṣùgbọ́n gbà tọ́ bá ní wọ̀ nìkan tọ́ wọlé tẹ́lẹ̀ kejì náà wọlé wọn àà wọ́n ah, ah, nìkan ló sọ kó ń bọ̀ wọ́n lè má sọ ṣùgbọ́n ní yẹn ó lè da ọkàn wọn rú sí ọ nínú àwọn ìwẹ̀ ẹ̀kọ́ tẹ̀sìn kọ́ wa nígbàtọ́ ìwọ́wo ni èmi ni àti lágbájá àti lágbájá lájọ wà lẹ́nu ọ̀nà tọ́bọ̀ wá dídẹ̀ ńgbà ẹ padà wá lọ́la àwọn èèyàn ló kó bọ́ ọ̀run ọlọ́mọdé abẹ́ níbi rẹ̀ wọ́n bá wọlé ṣùgbọ́n àwọn tí ẹ jọjọ́ ń bọ̀ yẹn ẹni ẹni mọ́fẹ́ rí wọn níbẹ̀ ṣẹ̀ṣẹ̀ nínú ilé rẹ̀ sáṣẹ̀ṣì rẹ̀ ẹni tó bá wù ọ́ tó bá fẹ́ tẹ́nìkan bá ti máa wọnú ilé fi bínú oore ní fún ọ̀nà bọ́bá wọnú ilé rẹ̀ nígbà bá sàn tó ní wọlé ojú lọ àwọn màláíkà wọ́n pé mọ̀máàk àti kọ́lá Muhammad ó Muhammad ó wà pẹ̀lú kíra wọ́n béèrè wọ́n ilé ta sẹ́sìn ẹ̀gbọ́rọ̀ tó bá yè yí kìí sàyè abara ta lọ ránṣẹ́ sí tó pé jìbìrì ìlú jẹ ààyè ti ẹ̀ níbẹ̀ yẹn ṣùgbọ́n ní Muhammad sallallahu alaihi wasallam orí ilẹ̀ lọ́lọ́ ń pè ní ààyè ti ẹ̀ abara ni wọ́n bí ń pé ta ló ránṣẹ́ sí jìbìrì wa ń sọ fún wọn wípé à kọ̀dùbó ẹ̀ka ilẹ̀ yìí kọ̀dáwá o iṣẹ́ ni wọ́n ránṣẹ́ pé kó máa bọ̀ fàfútì àlànà ànábì ni wọ́n bá sí lẹ́kùn sánmà àkọ́kọ́ wọ́n sì fún wa fàídà ànábì adam ànábì ni mo ṣe dé sánmà àkọ́kọ́ ẹni àkọ́kọ́ tí mo rí ànábì adam ni mo rí alayhi salatu eléyìí lè takò làákà ìrẹ́ o bàbá sáyẹ́ǹsì olùmọ̀ sọ ah, based on what we learn in geography lèyí tẹ́ ẹ̀kọ́ ní geography kò sí dọ́ọ̀ kankan ní ní sánmà nǹkan rọ́lù yàtọ̀ ń bẹ láàrin heaven àti sky tó ti yé gbogbo jẹ́jẹ́ ìpínlẹ̀ sky lẹ̀ ń kí heaven lẹ́ ń sọ tó bá sì wà nínú plane ó rí pé bó ṣe ń lọ tó náà bó ṣe ga tó náà tó ọmọ owó gbogbo ilé kó bá stage fún ti ẹ̀dínlẹ̀ kankan mọ́ tó bá tún wòkè ó tún máa rí sánmà lókè níbi tó ń lágbára dé ńgbà míì tí pléènì bá ń lọ tójò bá ń ja pléènì láàmú pléènì ó tún gòkè kọjá bí òjò èyí máa ń jò mí lójú tí òjò bá ń dà láàmú pléènì ó tún lọ yóò tún àsẹ́ǹdì lọ sókè tẹ́bá ń wulẹ̀ ẹ̀ mọ̀ lójò tí ń rọ̀ nílẹ̀ ó tún wà lókè òjò tàbá dẹ̀ ń sọ̀rọ̀ pé òjò ń wá láti sọ́mọ̀ sọ́mọ̀ ó ọkọ̀ sọ̀spẹ́ǹdì ni ibi tí wá

alayhi salatu wa salam farahaba bi anabi adam ó kí mi kí máa wulẹ̀ kí máa rọra wada'a li bi khairi ó sì ṣàdúrà wada'a li bi khairi ó ṣàdúrà nípa fẹ́ kọ́bà ló tẹ̀síri wa lóbi yìí ó pọ̀ ní òdíjẹ́ ká tún máa yà sáwọn ọkọ̀ míì ṣùgbọ́n tí bùkátà bá béèrè fún àmọ̀ ẹ̀yà sí díẹ̀ díẹ̀ ẹ̀mí tó ti kú tí wọ́n máa ń ríra wọn anabi adam ń jáde láyé anabi muhammad sallallahu alaihi wa sallam anabi ò tí ì kú ṣùgbọ́n ààyè tó wà yẹn kì í ṣe ààyè ẹ̀mí tabara ṣùgbọ́n bara ni ìgbà míì wá máa ń bẹ àfọwà Ibn Qayyim al-Jawziyya wọ́n ní bẹ́ẹ̀ ẹ̀mí àmọ́ ríra wọn ó fẹ̀sẹ̀ rìn lẹ́bẹ̀ẹ́ tàbá kásìrà àwọn tó ní àbúrò ọ̀sùn wọn nígbà ní ìgbẹ́ ẹni tó ti kú láti bí nǹkan bí ọgọ́ta ọdún tó wá ní ẹnìkan nígbà tó wà láyé ẹni ò tí ìgbéyàwó tí ó ti bímọ tí ó ti ṣe nǹkan kan ẹni ẹ kéré ẹnìkan wá kú lẹ́yìn nǹkan bí ọgọ́ta ọdún sásìkò tẹ́ni ẹ jẹ́ mèrè tẹ́ni tó tó kọ́ náà jẹ́ mèrè ẹ̀mí wọn ò yóò mọ̀ bí léèrè pé lámọrin tó ti níyàwó tó ah, ti níyàwó kó owó tó kù tó bímọ ah, ah, rẹ̀gẹ̀dẹ̀ ó padà bímọ ó kéré ńgbà tó ń jáde láì ó ń bẹ nínú síra bẹ́ẹ̀ ṣùgbọ́n ìní àwọn ẹni ọlọ́run àmọ́ àwọn tí wọ́n jẹ́ olùyapa àṣọ ọlọ́run nínú ìyà tí wọ́n jẹ ni pé ẹni wọn ò ní ra wọn bàbá bàbá bàbá bàbá bàbá bàbá rẹ tó jẹ́ nire tó ti lọ tí wọ́n gán gbọ́ núta owó rẹ̀ pẹ̀ ó sọ pé èmi lọmọ ọmọ yìí bẹ́ẹ̀ ni ta ló bí wọ lámọ̀rin ni abẹ́ ọmọ ọmọ rẹ̀ ó fẹsẹ̀ rílẹ̀ ẹlọ́kasẹ́rẹ́ àyàn bẹ́ẹ̀ èyí ò lé jókòó jọ wá lójú tí ànẹ́bí sọ́lá àrùsọ́lá òórí ànẹ́bí àdẹ̀ anabi adam sàdúà fún sallallahu alayhi wa alihi wa sallam thumma urija bina ila samai samiya anabi náà bá tún kúrò mbẹ ó tún di sánmà ẹlẹ́ẹ̀kejì ìgbàtà adé sánmà ẹlẹ́ẹ̀kejì fàbùtàfà jibril nítorí àsìkò malakú jibril ó ṣe bí ìta àkọ́kọ́ náà wọ́n tún béèrè pé ta ni jibril wọ́n ta muhammad tí wọ́n rán jẹ́sì ní oníbẹ̀ ni wọ́n ẹgbẹ́ sí ni wọ́n bá sílẹ̀ anábì nígbà tá a wọ́ bẹ̀ sámà ẹlẹ́ẹ̀kejì anábì ní fàídà ana bí Yusuf fàídà ana bí bìnẹ́ alkhala anábì ní sámà ẹlẹ́ẹ̀kejì ẹni tí mo rí ń bẹ̀ òun náà ni ibùnẹ́ alkhala àwọn tó ṣe wípé ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ìyá wọn àbábúrò ìyá wọn lóbìnrin tó papọ̀ o náà ni bónú àti ọmọ Zakariya àwọn ànábì méjì ànábì ló ń bá wọn ní sánmà ẹlẹ́ẹ̀kejì farahaba àwọn méjèèjì tí mi dáadáa wọ́n ṣàdúrà ni

sáàmà ẹlẹ́ẹ̀kẹta anábì yusuf anábì nígbà tí mo rí yusuf fa idha huwa qad u'tiya shatra al-hasa qad u'tiya shatra al-hasa gbogbo tí ń jí ẹwà pátá kan ní ẹnìkan dáa lẹ́dàá tí wọ́n bá kó gbogbo ẹ̀jọ pátá ìdá kan ní ìdá méjì gbogbo ẹ̀ Yusuf nìkan lọ́lọ́run fún un gbogbo ẹwà tí gbogbo èèyàn lè ní ọlọ́run dá méjì ànábì Yusuf nìkan olókùdàpọ̀ ìdáka tó kù ní gbogbo àwa tó kù àwọn ẹni mọ̀ fáyín pọ̀ ìjẹ́jẹ́ ìfífi fún ẹ àrùn ọ̀dà lẹ́gbẹ̀ẹ́ ànábì Yusuf lẹ́gbẹ̀ẹ́ ànábì Yusuf ibẹ̀ làwọn afá àti mo jáde pé gbogbo àwọn tí wọ́n ń ṣe fíìmù Yusuf yẹn wọ́n kàn ń ba personality yẹn jẹ́ ni ẹni tó act Yusuf

ẹni tí mo bá ń bẹ̀ fàídà anabi idris anabi idris òní mo bá ń bẹ̀ òun náà kí ni ó ṣàdúrà ẹ máa gbọ́rọ̀ ó kí mi káàbọ̀ ó ṣàdúrà ṣe rádùú àtìsí ẹjọ́ ká mú ní ìfèsì wa ẹ máa wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa ẹ máa wọ àwọn ìyá wa bá ń kí ọ kì í ṣe kíkí nìkan àdúrà western mentality ìròrí ègbó

bá ti kíyàn káàbọ̀ ẹ ṣàdúrà fún ní wọ́n ti ń kí ànábì káàbọ̀ wọ́n ṣàdúrà fánàbì sọ́lọ́ báyìí ànábì ní abátún lọ sí sọ́mà ẹlẹ́ẹ̀karùn-ún ẹni tá a bá ní sọ́mà ẹlẹ́ẹ̀karùn-ún oná ànábì Harun oná kí wa káàbọ̀ ó ṣàdúrà sọ́mà ẹlẹ́ẹ̀kẹfà ẹni tá a bá ń sọ́mọ̀ ẹlẹ́ẹ̀keje nígbàtà débẹ̀ náà ẹni tí mo bá ń bẹ̀ anábì sọ̀rọ̀ yìí àti bàbá ọgbà àwọn anábì ọlọ́ àwọn òjíṣẹ́ ọlọ́ ó ní anábì Ibrahim ni mo bá ń bẹ̀ mo bá fàyídà anábì Ibrahim musnidan zahrahu ila al-bayt al-ma'mur ilé àwọn àmì tọ́lọ̀ fẹ́ kánà bí orí mú lè nù rí yáwó omi ni ààyà àti náà afẹ́ fi àwọn àmì wa hàn gbogbo àwọn ànábì ọlọ́run tó rí yìí kò bá wọn láyé nínú àwọn àmì ọlọ́run nìyẹn nínú àwọn àmì ọlọ́run kó mọ̀ pé sánmọ̀ nílẹ̀kùn sáyẹ̀nsì lè gbé yẹn jáde láyé kò lè gbé yẹn jáde gbogbo àwọn àmì ọlọ́run bá wọn yí ọlọ́run tó kánà orí baitul ma'mur èyí tó ń bẹ ní sánmà keje anẹ́sọ́lá àtọ́là nígbà tí mo débẹ̀ mo rí ànábì ibrahim tó fi ẹ̀yìn ti baitul ma'mur bíi kaaba náà mo rí tó fẹ̀yìn tí wà ìdá huwa yẹ̀dùkúlù kulla yawmin sab'una malakin la ya'uduna ilayhi seventy thousand ni wọ́n ń wọ ibẹ̀ lójoojúmọ́ mọ̀lẹ́kà seventy thousand ló ń wọ bẹ̀ lójoojúmọ́ àwọn tó bá sì wọ bẹ̀ lónìí seventy thousand ẹ̀kọ́ ní oṣù wọ̀lọ́ta ibẹ̀ làwọn afá àti ibi jáde pé mọ̀lẹ́kà kò jù wá lọ wọ́n ní òfin lọ wọ́n jẹ́ bí ẹsẹ̀ mọ́lẹ̀ kí lọ́lọ́ fẹ́ fi jọ sí ẹ̀jẹ̀ èyí táwọn mọ̀lẹ́kà ń ṣe gan ó ti tó ibi yìí ni anabi ibrahim ní sánmà keje ibẹ̀ ló wà thumma dhahaba bihi ila sidratil muntaha wọ́n tún mú mi kúrò ń bẹ̀ wọ́n wá mú mi débi igi kan àwọn bàbá wa máa ń pè ní sidratil muntaha igi òpin ayé bàtí àwa kéékèèké tún ju kékeré tá a wà yìí lọ mẹ̀rọ̀gbọ́sùn máa ń yé àlè máa tó bàtà àwa kéékèèké kí á ní wá lọ́dọ̀ àwọn àgbàlagbà bàtà wà ní kékeré ju bí a ṣe tún wà ní kékeré yìí lọ nínú ìkéw a máa kọ orin kan tòmọ̀kọ́ ẹ̀rọ̀dá fẹ́dẹ́rọ̀ tó mú ìtàhá tòmọ̀kọ́ ẹ̀rọ̀dá fẹ́dẹ́rọ̀ tó mú ìtàhá lè á máa dàlá ṣàkàlẹ̀ mọ́ ọ̀nà sọ́rọ̀ àwọn lọ́wà àwọn àna bàwá kí o gbogbo ẹ̀yìn dẹ́ ẹ̀ka ẹ̀yà lọ tó ka. ìgbà náà dábà ń tukú wa àbọ̀ ọ̀dà tukú abọ́mọ́ kọ́ ọmọ ìlàdá ìdíra tó lé mọ́ ń ta ipò kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ igi òpin ayé àkàtà ń pọ̀ náà àfàmọ̀ ìdíra tó lè mọ́ ń ta ló pé ìmọ̀ èyí ó máa kọ díẹ̀ díẹ̀ ni ó máa sodo sára man akadà lè ilmà jumla dáàbà ánìwò jumla ẹni bá fẹ́ nímà níjọ́ náà yóò gbàgbé ìjọ́ náà àìmáfẹ́ tó ìmọ̀ tẹ̀léra wọn ní dayé rúlé téèyàn máa dín jẹ́ bẹ́ẹ̀ wọ́n sá máa tu fún wa torí báwọn bàbá wa ń gbà náà alọ́nkú bá wọn san wọ́n lẹ́sàn dáadáa àwọn àpò onímọ̀ ẹ̀sẹ̀ sí i wọ́n láwọn ni wo ni ọlọ́run pè ní ọba nìyó wọ́n láwọn làwọn tó ṣe pé yóò àdìlímú náà kàṣẹ̀gọ́rọ̀ lẹ́ẹ̀lì kọ́bla kìbáyìí àwọn tó ṣe pé wọ́n máa ń mú ẹ̀kọ́ kéwú wọ́n máa ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n ó mú láti ibi pẹlẹbẹ wọn ò ní mú láti orí wọn ò mú ara máa ti fún yàn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ó fi lórí ọmọrọ̀ báyìí ṣùgbọ́n àwọn tán lọ gbé látòkè ló dàrú kan wá máa sọ nígbà náà pé ìdáǹpè sí lẹ́fìn mú tàá òun náà ìgbà náà gbìyànjú àjò kò ní yé wa wọ́n kàn sá sọ fún wa pé màkọ́ ọmọ ìlàdá kéde ńlá lórí wọ́n sọ pé igi òpin ayé wọn ò ní tọ́jú bá náà lọ àwọn anábọ̀tá mọ̀ lọ́pẹ́ igi òpin ayé kí ni tó fi òfin ayé àbá bọ́pọ̀lọ̀ wa ti gbúdọ̀ gbé mọ́ngbà náà nínú hadith sọ́lá làáfíà yìí anábì nígbà tí mo kúrò ní ibi sánmà kejẹun náà ni o tá a kúrò ní Baitul Ma'mur tánàbí Ibrahim wà wọ́n wá mú mi kọ̀ sọ pé wà fún rí jàmá onísúnmà dáhàbàdì ìlà Sidratul Muntaha wọ́n wá mú mi lọ sí ibi òpin ayé táǹpì ní sidratul muntaha fa idha waraquha fi àkà àzáàmì lùpíyálà ewé igi yẹn igi yóò sáyẹ̀wé ewé igi ewé kọ̀ọ̀kan níbi tó tóbi tó erin ni ewé òtó erin bí etí erin bí ọ̀kọ̀ọ̀kan bó ṣe tó wà ìdá samaru ha kalkilaal wà ìdá samaru ha kalkilaal anẹ́sọ́lá àlọ́sẹ́lá anábìn èso gíun ó dà gẹ́gẹ́ èso kọ̀ọ̀kan dà gẹ́gẹ́ bí àmù àwọn àmù ńlá gbèsò kọ̀ọ̀kan torí kúnlá kìláàl ìdá bálàgà lùmọ́ òlùkúnlá àwọn kùnlátẹ́ kùnlátẹ́ kúnlá yẹn nìyẹn jámù ẹ̀yìn kìláà ṣùgbọ́n èyí tó wá lọ hadith yẹn ó yà fún tẹ́lẹ̀ ìtumọ̀ táàfù náà oòrùn ńlá oòrùn ńlá bẹ́ẹ̀ ni èso kọ̀ọ̀kan bụ ṣe rí rẹ̀ falama gashiya amin amurila ima gashiya tagayyara anábìrígbà tí mo súnmọ́ di yẹn igi ó kàn yi padà lẹ́ẹ̀kan igi tí mo wò pé bó ṣe rí ní àwọ̀ rẹ̀ gbogbo awọ yẹn bẹ̀rẹ̀ ní yípadà tẹ̀pá àwọn èèyàn míì máa tara wọn jẹ pẹ̀lú Christmas carol kí wọ́n kìíní sí ìtọ́ ọmọ tán náà gbogbo ilé gbogbo àwọn lẹ́gbẹ̀ẹ́ sí anábì ló yí padà rẹ̀ bẹ̀rẹ̀ sí ní yí padà bó ṣe rí ó bẹ̀rẹ̀ sí ní yí padà ewé yẹn yí padà anábì mò ń wò ó anábì yẹtẹtẹ ayẹn asaha min osiha arábìnrin kò sí ẹ̀dọ̀ ọlọ́run kan ẹsẹ jẹ ń dákẹ́ ẹmọjẹ sọ̀rọ̀ òun ò rí ẹ̀dọ̀ ọlọ́run kan tó lè fi ahọ́n ròyìn ẹwà tí ìdí náà gbé jáde nígbà tó ń yí àwọ̀ padà ní ilé sọ bí ẹwà náà ti tó sọlá arábìnrin ẹgbẹ̀rẹ̀ ẹwọ ẹwà níbi tó tó arábìnrin mi lè sọ tó kò sí ẹ̀dọ̀ ọlọ́run kan tó lè sọ bó ti rẹwà kí la fẹ́ mú jáde ń bẹ̀ nìmòríyàwó nínú ààyà àtìná àwọn àmì ọlọ́run ta fẹ́ kánàbí orí alburaq ẹ̀sìn ẹ̀gán tó gbé èyí gán tó lámì ọlọ́run kan gbogbo wọn tó wá sọ fún ọjẹ́ ní ńlá ọjẹ́ ni tó lówó ọjẹ́ ni tó lọ́rọ̀ ọjẹ́ ni tó lọ́lá tó wájú anẹ́bì lọ ni tí wọ́n gun buraq báyọ̀ tó o jẹ́ ẹ̀hẹ́ tó lè yára tó bọ̀rọ̀ lóbi jẹ́ pé oore ọ̀dọ̀ ọlọ́run ọba ló wà ẹ̀ńtọ́lọ́run bá ti fún lágbọ̀ọ́yé tó se lẹ́ni ọlọ́run oore ti pín sọ́dọ̀ rẹ̀ anábìrin mọ́ ìrúdìdì lọ ìkọ́ ìrọ̀ ọkọ̀ ló ń gbé di ẹrù

nǹkan tí ó máa rí tó bá ti dọ́dọ̀ rẹ ẹ̀dẹ̀kọ́rẹ́tẹ̀ inú ẹ̀kọ́ tàbí omi ńlá kan bọ̀ wá gbogbo ẹnu ọ̀nà tó wọlé rẹ àwọn àgbẹ̀ ọmọ wọ́n lè kalẹ̀ báyìí gbogbo àwọn àgbẹ̀ ẹran wọ́n lè gbogbo ẹ̀ dé Eh, kí n táwọn náà lọ́mọ lé ní àbúrò náà kì í ṣèwọ̀ ẹ̀kọ́ kì í ṣèwọ̀ èèyàn ẹgbẹ́ ìgbé bá ìwé ẹranko Muhammad sallallahu alayhi wa sallam ànábì ní àwọn àlèkí ń bà kan ànábì sábà wọ̀ bí ọ̀gá jọjọ ọdún àbí ànábì fẹ́ gbà nítò sallallahu alayhi wa sallam tánàbì bá ti fẹ́ gbà lẹ́jọ́ yóò lọ múra yóò gbé àlèkí èyàn pán àlejò yẹn lé àmì pápá àlejò lé oníkàmúra dáadáa láti pàmọ́ ẹlẹ́mí ìrìnwé ìwò ní àṣehàn ní ọdúnmọ́ ìkàlẹ̀ látọ̀ kàlejò aṣọ tó bá bọ́ lọ́rùn ìrìn náà ó mọ̀ pé ìmọ̀ni nítorí tààlà fi lọ́wọ́ sọ tuntun kìí ṣe torí ọlọ́run torí àlejò ṣíríkù ẹgbọ́pàtíwà wọ́n yí ṣe ní wọ́n tẹ́ máa mú ìdájọ́ wa nù anábì ó lọ múra lálejò bá ń bọ̀ níbi táwọn ti fàájọ ni wípé ẹwọ́ èèmọ̀ tọ́lọ̀ ní kànábì òun akọ́kọ́ rí jẹ́kọ́ igi yẹn lásán anábì ní ó rẹwà débi wípé ẹ̀dá kan ò lè ròyìn ẹ̀ àlejò wá ń bọ̀ lọ tún ilé ṣe gbogbo tálejò ọmọ yìí ẹlọ tún ṣe ara súnà ara ìlànà ọlọ́run nítorí pé àlejò tó bá pàtàkì lẹ́mìí wa tó jẹ́ ní ńlá apàyẹ̀mọ́ fún mi a tún lè ṣe fún mi àwọn arìnrìn jáde ń bẹ̀ pé a ànábì pàtàkì lọ́dọ̀ lọ sallallahu alaihi ànábì níyì lọ́dọ̀ lọ ọlọ́run ní ń gbòórí gbogbo èèyàn tán àwọn èèyàn wá béèrè pé kí ni ànábì fẹ́ mú lára igi yẹn ó ti wà sánmà kọ́kọ́ sánmà kejì ó ti láwọn ànábì ọlọ́run igi kí ni ó fẹ́ fi ṣe ọlọ́run fẹ́ kórí ẹwà tòyá túmọ̀ sí pé àzínà ká ṣọ̀ṣọ́ ààrẹ ìsìn wa ló wà máa ṣe bí ìlú bàálù káàkiri gbogbo ẹ̀rùn tí dára ẹ̀sìn ó gbogbo ẹ̀sìn ìdọ̀tí gbogbo ọba jókòó lórí àgbàrá àlejò àáyán bíi mẹ́rin yọkọ̀ kò jáde bá a ṣe máa ń fi hàn bí ìlú àti wọ́n ṣe báyán bá tẹ̀ ń bẹ kọ́kọ́ fún iná kó tó lè pàlè jò yóò dé ara súnà ara ẹ̀sìn ìwọ bí tó ọba àkùránì ọba jẹ́ tí èjì ọdá ọyọ̀bù ọlọ́pọ̀ iṣu yàrá rẹ̀ ọkọ̀ ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ tọ́wà máa tí ó àfà ní pé ọkùnrin kan mọ́tí máa ń bẹ̀rẹ̀ pẹ́sẹ̀ wọn lọ àṣírí èmi ò wá mọ̀ sí máa àṣírí wọn tẹ́ẹ̀bó ni ni tọ́ ọkọ níyàwó mẹ́ta yàrá àwọn méjì ló máa ń sùn ẹ dákun sí Islam farama owó òní sọ pé wọ́jọ́ òní fi sínú béèrè àwọn àfọ́ ìyàwó mẹ́ta ẹ̀kọ́ sùdọ́ wọn àfọ́ tí obìnrin bá ya ọ̀pọ̀ tó ṣe wípé ó di tọ́sẹ́nu wọ yàrá rẹ̀ inú yàrá rẹ̀ ó di tó ẹnu rẹ̀ bọ́ bá bẹ́ jókòó lórí bẹ́ẹ̀ ṣá ìyàwó èyí tí ń fẹ́ bẹ́ẹ̀ dì kọ́kọ́ tó wọlé ẹ̀dìdẹ náà ẹ̀dìdẹ náà ẹ má jókòó àwọn ọmọ yìí ti kọ̀ sí gbogbo bẹ́ẹ̀ àwọn ọmọ yìí náà ìṣẹ́yà rẹ̀ pẹ̀lú ìṣọ́mọ àwọn ó ti ṣèyí ẹ̀ ó sì ṣe yẹ ìwọ ló kúndọ̀ ara rẹ débi wípé ọkọ ma bẹ́ẹ̀ fẹ́ dákùn gbogbo sùlánì náà anábì máa ń ṣe bẹ́ẹ̀ anábì sáfẹ́ jẹ́ kí òun mọ ìjọ wo ni òun sọ̀dọ̀ Aisha anábì àmọ́ ìyàwó ẹ̀ pé ẹ̀yìn ana dada níbo ni lọ́la ti sọ è ṣe ọ̀dọ̀ níbo ìjọ́tọ́kọ bá ti bẹ́ sùdọ̀ rẹ tí ó sàgbà fọlọ́ náà tọ́ gbogbo àwọn àlákàlà gbogbo àwọn àlákàlà ní ọmọ ńlá ilé ní ṣe ó bínú lẹ́yìn ẹ̀ ti rí olóbi àlákàlà ká kẹ́kọ̀ọ́ ká wa sọ̀rọ̀ ipa ọlọ́ni hábàbà ilé ìmú ìmán wàzẹ̀ jánà òfin kòlórí ẹ̀kọ́ta àmúgbẹ́ títírà sílùmù táà ọlọ́ni kánàbí olówó ọlọ́ni kánàbí olówó ní ọdún mélòó sẹ́yìn mo láǹfààní àti lọ sí Dubai gbogbo orílẹ̀-èdè pátá láyé ló fún program orílẹ̀-èdè kọ̀ọ̀kan wá ń so kéèsì nǹkan tó jẹ́ nǹkan heritage àbí níbo ni ìmọ̀ ti dé in terms of science and technology and architectural development ní country, kọ̀ọ̀kan oníkàlùkù ń so kéèsì fún wa bẹ́ẹ̀ bá débi ti kọ́ńtì mi kò síbẹ̀ lajú tó èyí ò dìde rẹ̀ US UK hátà àtàójú oníkàlùkù ẹbí ìjọba ẹ ma wo oríṣiríṣi ìmọ̀ kọ́lọ̀ ọ̀sán àmì wá nàìjíríà mo ní ẹ̀wà ajá débi ẹjá délé náà ẹnìkan nílẹ̀ ẹgbẹ́ lọ rẹ̀ ẹjà máa wo àwọn tó ní ìtumọ̀ ẹdí kàtà ẹ̀rí ìmọ̀ rẹ̀ ẹ̀rí pé ọlọ́mọjà máa wà nínú wo lẹ̀ kálá wà láyé oríṣiríṣi design oríṣiríṣi kíkọ́ ilé wọ́n mọ̀ ọ́n mọ̀ gbé kíní yẹn wá síbẹ̀ tẹ́ẹ̀mọ̀ rò pé rí ilé náà ni design yẹn tẹ́ẹ̀mọ̀ wọbẹ̀ tẹ́ẹ̀mọ̀ tó pẹ́ Saudi system Dubai system US tó bá àwọn US wọ́n jọ pariwo páwọn ní nǹkan yẹn náà wọn ò rí nǹkan kan ṣe lẹ́gbẹ̀ẹ́ Qatar lẹ́gbẹ̀ẹ́ Dubai lẹ́gbẹ̀ẹ́ Bahrain gbogbo àwọn yẹn oríṣiríṣi nǹkan kí wọ́n á padà síbi Nàìjíríà gbà wá débẹ̀ ẹmọ tí ní táwọn aládùúmọ̀ ṣàkàkàkàlá ẹ̀ bí wọ́n wá fi fi ẹṣin gbogbo àwọn tí ní iṣẹ́ ìmì mọ́ṣíìnì kàlá ẹ̀ ọmọ ẹ̀dàpọ̀ ẹgbẹ́ èsì mi gbogbo àwọn àdúrẹ ìmọ̀lẹ́sẹ̀ yẹn nílé ẹ̀yìn abẹ́lẹ̀ ẹni tí ìjàmbá ti bẹ́ẹ̀ gbé I don't need to ask any question.

àbí ká máa kówó jẹ gbogbo àwọn nǹkan yẹn yóò wà máa wù ọ́ wò láti bẹ̀ yẹn náà lọ́pọ̀lọpọ̀ kọ́ńtì mi náà ti fi ń rí àǹfààní àwọn ìgbà kọ́ńtì ah, yìí gbogbo dọ̀ lọ sílẹ̀ kọ́ńtì yìí gbogbo dọ̀ lọ sílẹ̀ níbẹ̀ yẹn náà oríṣiríṣi kọ́ńtì bẹ̀rẹ̀ sí ní àwọn èèyàn pọ̀ ẹ wá ara àwọn kọ́ńtì mi kódà tó fi dé Cameroon ẹ̀rì nǹkan tí wọ́n ṣe tó gbòǹgbẹ̀ yẹn ẹ̀rì nǹkan wọ́n á gèjì ẹni tó wà ní nàìjíríà rẹ̀ wáì owó tí wọ́n fún àwọn jù báyà lọ́bẹ̀kì táwọn padà rí múdé bíi ẹ̀kún wọ corruption nẹ́sàlọ́lá sàlámọ́ta mọ́sàlùmọ́ ẹmọ́bìnú àwọn a wá bí <laughs> ká ṣe nǹkan lọ́ṣọ̀ọ́ ọlọ́run tó dá wa nífẹ̀ẹ́ ẹ wo bó ṣe dá sánmà ẹ wo àwọn òkúta yẹn bọ́lọ̀n ti dá ẹ mọ̀ wọ àwọn ẹyẹ kan ẹ rò pé wọ́n kùn láró ni bọ́lọ̀n ti dì báyìí sọ ajẹ́ pé ọlọ́run fẹ́ ká ní ọ̀fẹ́ tó tó ọlọ́run fẹ́ ká ní ìdákíjú gbogbo ẹnikẹ́ni tó bá ti di ọ̀bùn mẹ́rù tó ti sọ ẹ̀bùn di àlàádà rẹ̀

kódà jìbìrì ìgbà ti ọ̀hún ti kúrò ọlọ́run wa ń sọ tó fẹ́ ní tí mo ní o wá ń rí òṣèré ní tí mo fẹ́ sọ fún ọ òòlù pẹ̀lú ògbọ́ ọlọ́run kọ́lọ́n kó tó wa kùnú dára tó bá dọ̀la iṣẹ́ tọ́lọ́run wa sọ fáànẹ́bí lẹ́hùn nínú rẹ̀ mìíràn bá ń kì í nínú rẹ̀ mìíràn wákàtí máa ń bá tó bá dọ̀la insha Allah á máa ṣàlàyé lẹ́yìn àyàtà súnlẹ̀ yìí. أنني لنريه من آياتنا لنريه من آياتنا إنه هو وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته تابعا ní ìbéèrè kan àbí ní ìwọ̀nba òbí ẹ̀ta ní náà one two three àníbèrè mẹ́ta náà náà nọ́fílà ìrún àdíìsì mọ̀ á ní ẹnukùn àdíìsì àdíìsì bá tẹ̀ ti dájọ́ lé lórí pàdé ìdọ̀ ẹ̀sì àgbòdọ̀ fi ẹ̀sàbílìsì ìdájọ́ kàkà ìrìn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì Ànábì sallallahu alaihi wa sallam Ànábì yìí kírun ṣùgbọ́n bí àkẹ́ntó yìí بالترتيب يعني فجر زور عصر مغرب عشاء هتاخد عمل في بجد بعدين انا جديد هذا والله تعالى يبقى لكن نعم نعم wọ́n ní wọ́n fọkà nẹ́bì mọ́ kó tó di pé wọ́n mú lọ sí sánmà wípé fọkà nẹ́bì dọ̀tí tẹ́lẹ̀ yìí fọkà nẹ́bì ò dọ̀tí ṣùgbọ́n ìjọmọ nìyàn ó ń bẹ̀rẹ̀ ara rẹ̀ torí pé èèyàn náà ìnáma anabẹ́sẹ̀rú ní sùn ìjọmọ nìyàn ni sẹ́rí àwọn nǹkan tí à ń kọ́ nínú ẹ̀sìn yìí a rí pé gbogbo tá ń pè ní tẹkinọ́lọ́jì sáyẹ́ǹsì láyé ọlọ́run fún wa láwọn píríncípù ọlọ́run fún wa ní àwọn píríncípù àwọn ibìkan bẹ téèyàn bá fẹ́ wọ bẹ̀ èèyàn ọ̀kọ́ pa sùn àwọn kankan náà ó ní sàdédé wọ bẹ̀ màmá kò tún kan wá mo ń sọ̀rọ̀ pa Dubai àwọn afẹ́ lọ sí búrújù khalifa yorùbá àwọn búrújù khalifa òní tó wà ìmọ̀ bẹ́yà mi ti ti ga jùlọ sẹ́mi ti wà tó ga jùlọ saudi ti jẹ́ lọ́wọ́ ẹ̀wọ̀n yìí ti dá as far as búrújù tó wà is concerned in the world the tallest tó wà in the world Dubai ló wà. mo wá ní lẹ́nu pé kò ní dá abẹ́yàn wá síbi ká mọ̀ wọ búrúdù kàlí búrúdù kàlí gbà tí mo ti ń tọ̀ yìí èyí sọ̀fẹ́ o èmi nìkan kọ́ èmi àtàwọn tá a jọ lọ àwọn tó mo dún lè dá gẹ̀gẹ́ ju èmi lọ ọlọ́kùnrin àtàwọn lẹ́sàn dáadáa ìgbà wá fẹ́ wọ bẹ̀ kì í ṣe pé èèyàn kàn wọlé báyìí.

our lips àkọ́kọ́ àkọ́kọ́ gbogbo tí mo sọ láàrin fa òkè pátápátá ẹ̀ mọ̀ fọwọ́ níbi tó lè mọ̀ wípé gbogbo ọ̀rọ̀ ilé ayé ìrọ̀ náà ni lókè kan kí ló wá wà ń bẹ̀ báyìí láti náà ni mo ti rí yìí ẹ̀ bí two hundred dollars ẹnu pé ẹsẹ̀ ẹ̀ mú òun náà wọ́n á ah, ẹ bá ń kó two hundred yẹn lẹ́sà jókòó àga aláàsì ẹ wà máa wo gbogbo bí ìgbà tí ẹ fẹ́ náwó sí sánmà bẹ́ẹ̀ sí kí n bá fẹ́ fààyàn bẹ̀ ní wípé wọ́n á bèrè pé gbogbo wọ́bì kan wọ́bì kan wọ́bì kan inú ẹ́ńjì kan kẹ́ẹ̀tọ́ lọ́nà àà ah, àwọn ògbúdọ̀ mọ́sẹ̀ bẹ́ẹ̀ ẹlòmí lè di bọ́ǹbù mọ́ra kọ́mọ rò pé why tó fi jẹ́ pẹ̀lú ilẹ̀ ní toilet tó wà in the world ẹjọ́ ká jù sọ́rẹ̀ lọ́jọ́ gbogbo tó bá ní lára wọ́n jù tẹ̀sí tó bá lè jẹ́ pé inú tó wà láfẹ́ wọ̀ tá a kọ́kọ́ pàṣù àwọn nǹkan kọ̀ọ̀kan bó wà ní pé èèyàn fẹ́ gùn sánmà bí ṣe pẹ́ mi àná bí dọ̀ tó bá ti gbẹ́gbẹ́ yẹn ọkàn yẹn tó ibi tó ń lọ yẹn ibi tó mọ́ ni aṣọ pé èèyàn jẹ́ bí òpin òpin gbogbo ẹ̀ ọlọ́run wa ń fún méjì ẹ̀yìn náà ẹ wo rẹ́mù yẹn ẹ wo lẹ́wù yẹn tó kì í ṣe ọkàn abara lásán kódà bá a bá jáde láyé bá a bá kú ẹ̀mí wo níbẹ̀ kò sí bá a yẹ mi tó ẹ̀mí wo níbẹ̀ kò sí ẹ̀kọ́ tó látara di eléyìí kì í ṣe pẹ́ńtà anábìdọ̀tì ṣùgbọ́n torí pé ìyàn ni ìyẹn àjò yẹ́dẹ̀ ní ó nídìí àwọn àtúnṣe kan lára ọmọ ẹ̀ nítorí ká ní wọ́n lọ́ta. Náà náà wípé báwọn ànábì ọlọ́run wọ́n ibi tí wọ́n so nǹkan ọ̀gùn wọn mọ́ kò bá wọn bẹ̀ ṣùgbọ́n padà bá wọn bẹ̀ nígbà tó padà bẹ̀ náà ẹ̀yìn tẹ́ bá ti náwó àdúgbàtẹ̀ ìbéèrè mẹ́ta alágbà náà wọ́n náà wà nẹ́bí ọlọ́run tá wọ́n mẹ́ṣẹ̀ bẹ̀rẹ̀ pé wọ́n pàdé tí èyàn túmọ̀ sí àwọn ànẹ́bí ọlọ́run yẹn lọ́lá ju gbogbo àwọn ànẹ́bí ọlọ́run tó kù lọ́nà ọlọ́tọ́lá rẹ̀ ga náà jẹ́ ká mọ̀ pé àwọn ànábì ọlọ́run wọn lọ lájú àwọn tíríkà gúúsùlù fọ̀dọ́nà ba'dahum ala ba'd minhum man kallama Allah wa rafa'a ba'dahu fawqa ba'd darajat ọlọ́run ní àwọn ànábì ọlọ́run tẹ́ ẹ̀yìn yẹn wọ́n jura wọn lọ́wọ́ wọ́n jura wọn lọ́wọ́ ṣùgbọ́n ìjà ànábì ọlọ́run yẹn ó pa wọn pọ̀ ó pa wọn pọ̀ àmọ́ wọ́n jura wọn lọ nípò ó ń bẹ́ẹ̀ nu wọn tọ́lọ́ ó ń bẹnu ó ń bẹnu ó ń bẹnu tó ti yé ulul azmi mina rusul márùn láwọn àwọn tó ní ipò tí wọ́n tó ga jù gbogbo àwọn ànábì ọ̀nà ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì Musa ànábì Isa ànábì Ibrahim àti dání ànábì Nuh àmàrà àwọn yẹn àwọn ulul azmi mina rusul so ipò wọn tura wọn lọ ṣùgbọ́n bọ́lọ̀ ti wá tò wọ́n bẹ̀ yẹn àwọn tọ́lọ̀ fẹ́ ká níbi òru náà ni àìwá jẹ́ àwọn tó kù yẹn ni ò sọpá wọn náà kéré níwájú ọlọ́ ṣùgbọ́n lọ́n ló mọ sí sámọ̀ òjú méje lọ àwọn anẹ́gbẹ̀ẹ́ lọ́n sì ju méje lọ àwọn anẹ́gbẹ̀ẹ́ lọ́n ju méje lọ tábà fún gbogbo wọn la fẹ́ ni tí a fẹ́ ọlọ́wọ́ bọ́bọ́ ọ̀jọ̀gbọ́n ni ó mọ wisdom tó wà níbi nǹkan tó ń ṣe wọ́n lọ́ta rẹ̀ lápẹ̀ẹ́sì. náà wọ́n ní ìjẹ́ alẹ́ láti sọ́kàn wípé ànábì Yusuf olúlẹ́wà ìgbàlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam nítorí pé àdíṣe anis tó ní nínú ẹ̀dá ọlọ́run kéèyàn ó rẹwà kéèyàn ó dáa kéèyàn ó yawọ́ kéèyàn ó jápin ọ̀gálà ní Muhammad kò sí èméjì kéèyàn ó rẹwà àná Muhammad sallallahu alaihi wasallam ànábẹ̀rẹ̀wà tó ṣàlàyé ẹwà ànábì ṣùgbọ́n ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì jẹ́ńdẹ́ kọ̀ǹpáàmù rẹ̀ pé Yusuf o kò sí tí òbí lè máa yẹ pẹ́lú ànábì dàbá ní Yusuf rẹ̀ wà dàbí Muhammad lọ ànábì náà ló sọ bẹ́ẹ̀ tó lọ bá wà tó fi wà báyìí ànábì Yusuf rẹ̀ wà ọlọ́run sì mọ̀ ẹ̀bí tó fi ṣe bẹ́ẹ̀ kò sí ẹ̀rọ níbẹ̀ wọ̀rọ̀ fáànà bá àdọ̀hún rọ́pò bí ẹwà rẹ̀ ti náà kò torí ẹ̀ kò sẹ̀ lọ débi wípé màtí tó séèjì kan onírọ̀ ọlọ́run ọba ni àtìsẹ́ ìjìnà àhábò ìlẹ́yà nínú àtẹ̀lẹ̀ òun náà ìlẹ̀ ìrẹ̀ ọlọ́run kàkà tí màá fi jẹ́ sí náà jẹ́ kí wọ́n gbàgbé òun ká ti falẹ̀ ẹ̀gbọ́rọ̀ tó bá ti pé ẹwà yìí làwọn obìnrin bẹ́ẹ̀ kú nítorí tèmi ọlọ́run jẹ́ ká gbàgbé òun ká ti mọ́lẹ̀ ká ti mọ́lẹ̀ ká mọ̀ tiẹ̀ ẹwọ ní mọ̀ ẹwọ bẹ̀rẹ̀ ọlọ́ ẹwà wo ló ń bẹ lára ṣe tọ́rọ ẹjú wọn gbogbo àwọn obìnrin lọ́bìnrin òjò ń pàdé olóolórí obe ẹwà wo ló ní lẹ́gbẹ̀ẹ́ àti bíi gbogbo oore tọ́lọ̀ ń ṣe fún wa pátá a fi ju ẹgbẹ́ lọ àdánwò ló fi ṣe bó ṣe wà ká ló fún ọ ó fi dán owó yóò bóyá ó lè dúpẹ́ fọlọ́run àbó ó lè ẹwà yẹn láti fi ṣẹlọ bó so owó bó so ọlá bó ṣe pò bó so ọmọ èyíkéyìí nínú tọ́lọ̀bá fún yàn tó fi pọ́n yàn lé ju ẹgbẹ́ lọ bàlá wà fìtìnà ojú táwọn ànábì ọlọ́run fún wọn wò ní ànábì Yusuf orí ẹwà yẹ orí fífà yìí ó rí pọ́lọ̀ fi dáhùn lò bẹ́ẹ̀ náà ànábì Suleiman tàbá ń sọ̀rọ̀ nípa owó tá ń sọ̀rọ̀ nípa ọlá èmi ò rí kan tí ó sọ fún tó tún àlẹ́bí ní firaun bó ṣe ya wòlò tó kò ní nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ àlẹ́bí sẹ́yà ìwọ̀nba kákẹ́kẹ́ lẹ́bí firaun ní lọ́sọ̀rọ̀ àìdọ́lọ́ bó ṣe ní owó tó rẹ̀ kù bówó rẹ̀ ti bù níbi tọ́lọ̀ ti tẹ́rì tó tẹ́rì sí wọ́n ní àyè ń ní Egypt nítorí kí n mọ̀ èyí ní pé ìbàtà lọ sí Egypt èmi àgbò ayman ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè lálọ́ ṣùgbọ́n aláǹfààní àti lọ síbi tí tọ́lọ̀ ti pẹ̀lú owó rẹ̀ ó pẹ̀lú òfin láti lọ sí ibẹ̀ ibi tọ́lọ̀ ti pàdánù mọ́tà tó rí sí iná gbogbo ẹ̀ wà ńbẹ̀ gbogbo bí àwọn tífẹ̀ àwọn tó ti sọlá ń bẹ̀bẹ̀ pyramid ihram àwọn àhárọ̀ yẹn gbogbo ẹ̀ wà ńbẹ̀ bí wọ́n ti fi ọwọ́ ṣe àpáta tí wọ́n fi mọ èèyàn gbogbo àwọn inú ilé ọlá gbogbo ẹ̀ wà ńbẹ̀ tó bá máa jókòó sí ààyè olórí rẹ̀ gbogbo wà ńbẹ̀ wà ní so kọrún nìyẹn bó ti lọla tó kò tó nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ Suleiman kò tó obìnrin ni ọlọ́lá ni ọba ni bó ti lọ́lá tó náà íńtánẹ́ẹ̀tì Suleiman alayhi salatu wa salam tó fi kọ́kọ́ fíníṣì ẹ̀ o ni wípé ìdá kìíní kan náà láti pa nǹkan ṣe mọ̀ yọ́ mọ̀ kó ń jọ ọkùnrin lọ níjọ́ sí one million ló bá kọ́ wọ àkáǹtì ìyàwó rẹ̀ bọ́ọ̀bá sọ́ra òní jẹun alẹ́ jọ àṣẹlú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀mọ́ gbogbo dára gara wọn one million wọ àkáǹtì rẹ̀ bílíọ̀n ti ti wọ àkáǹtì ọkùnrin bọ́dà ẹ̀ ní mà torí pé bùkátà tí ó kó dán ó ti wà bẹ́ẹ̀ gbogbo owó lòun máa ná ọ́n náwó jùlọ ọlọ́dẹ́ta wọn wọ́n mílíọ̀ ọkọ̀ àwọn olè gbà ó lè má lè sùkú lè fún mọ́ bó láti wá sí àti Balqis ọlọ́lá ni olówó ni ìwọ̀ fẹ́ máa ṣe kánkán sí Suleiman tánàbí Suleiman ní pé ẹ lọ sọ fún ká má jọ́sì fún òun má ọlọ́run ní ká má jọ́sì fún ọwọ́ ní tó wà bẹ́ẹ̀ nítorí ẹ gbówó fún Suleiman ó dákẹ́ mi ẹ gbówó fún Suleiman ah, tó lọ khairu mimma àtà bàlẹ̀ àmì bí ẹ̀jẹ̀ yẹn tó àkílẹ̀ fi mí pè ìgbà míì ọlá tọ́lọ̀ ń bá ṣe fún èèyàn gbà míì èèyàn lè lò ó láti lè fi pa ẹni tí ọ̀gbọ́n lẹ́nu mọ́ Suleiman wa fẹ́ fi yọ ọgbà anábì ọlọ́run ni mí àmọ́ níbi owó ọ̀rọ̀ yìí àẹ́mọ̀ sọ̀ wá lẹ́yìn àfẹ́ gbé jáde tó máa fi àyè gbé àjẹ́ lọ ìmọ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nígbà yìí lè máa ní ẹlọ sọ fún wa pé èmi kọjá ẹni lẹ́ẹ̀kùn lówó ìdí mo ní ojú kì í lọ ọyọ ẹ máa bọ̀ nígbà tí wọ́n dọ́dọ̀ Suleiman láàfin Suleiman Balqis tó ṣe pé ọba ni lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ bí ẹni pé kò sẹ́ni tó lówó tó níbi tó ti kọ́kọ́ wà pàpẹ́ẹ̀ nígbà tó fẹ́ wọlé ààfin Suleiman ní bá ń ká àjọ rẹ̀ ń ká sókè ànábì Sulaiman ìjókòó lórí àga òwò lọ́ọ̀kan madam ẹ kásọ nílẹ̀ kásọ nílẹ̀ kì í tó jò kì í tó jò òun rò kó mi ni kò mọ̀ pé táì tẹ fáwọn táìsì kan bẹ yóò sọ ọ́ dìdìdì àwọn èèyàn máa fọ ọmọ ilé àfẹ́ ìdá ti sòrò ẹ̀sẹ̀ sòrò ẹ̀sẹ̀ sòrò kì í tó jò kọ́ọ̀lá ìrìnàwó sọ́rí ohun mọ́rọ̀dún ohun kọwa alkùrán ní ẹbá ọlọ́wọ́ bá ní ìjíbàl sí ìsúrí tó dìdìdìrì ohun rò kó dò gbà tó rí táìsì tó ń tẹ́lẹ̀ mọ́rẹ̀ bí odò àtìpá tí wọ́n lú játán ohun rò kó dò ní téèyàn bá ti ẹ̀kẹ́ṣẹ́ bodò kéèyàn kásọ ókè ó wá ń kásọ ánsà obìnrin tó rẹwà tí ò yẹ kó sí gbogbo tán gbogbo ojúgun rẹ̀ kọ̀mọ̀gbà tó tún kásọ gbogbo ojúgun rẹ̀ ló tún sí ilẹ̀ anábì Suleiman ifá sì ń bẹ ìmísìdú ń bẹ anábì ẹ̀ka sọ ẹ̀ka sọ ẹ̀ka sọ ọ́ ní ilẹ̀ ìnáhá sọ́rọ̀ mú ní kọwà rí ààfin láàfin ní ló wọ yẹn in tí wọ́n tẹ́lẹ̀ yẹn kì í somi ìta tẹ́lẹ̀ ní mú márọ́dún márọ́dà náà tí máa ń pe ẹni tí ò nírun gbọ̀n náà pè ní amúrọ́dù kọfà o àpagbọ̀n àpagbọ̀n tí ó pé ìrùn kàkó síbẹ̀ àwọn lábá máa ń pè ní amúrọ́dù látara márọ́dà mo má rọdún kí nǹkan ọmọ ẹ̀dẹ́ kólúkóló wọ́n ní ààfin mi ló wọ yẹn bó ṣe ń jẹ́ yẹn mo má rọdún adán ajẹ́kọ́ máa dán mí ń kọ́ wa rí gland tó ṣe wípé nínú jìbújìbú ní òkun làwọn àjànú ti lọ gbé wá ẹ̀ẹ́lẹ́rìí àlọ́jà àṣé àkàntara wa jẹ pẹ̀lú àwọn atẹ́ tá a tẹ́ yìí ti ń jọ wá lójú wọ́n tún ní kàtà ń ṣe ń fi bóyá jí kiri kan náà pè kí náà pè sí ibi ìyàwó tó o bá wọnú rẹ báyìí ọmọ rẹ fẹ́ jẹ ó kú ọjẹ lẹ́jẹ̀ mi àfẹ́ ìjókòó ẹ mọ̀ kù kì í ṣe jẹ àfa ìfàkìlì wọn ní báwo gbàgbé ha afẹ́ ìjókòó ṣáàkiri kò dọ́dọ̀ yìí wọ́n fẹ́ fi dórí rẹ̀ wọlé bàbá olówó àmọ́ wọ̀ láti lo kámẹ́rà afáyé ògbádé ẹ̀ ẹ̀mọ́ mọ́ jáde àwọn olówó máa ń fi rẹ́ńdẹ̀ èèyàn pàpẹ́lẹ̀ nígbà mi kí la fẹ́ fà yọ nípa ìtìsì ṣe lówó tó ó di dídẹ̀ nígbà tó wájú sí ìgbà bówó yẹn ṣe wá tó yẹn náà Suleiman lò sórí ẹ̀kọ́ sọlọ kò sórí ẹ̀ mọ́sẹ̀ lọ bàbá owó lẹ́yìn wá ní o wọ́n ní ẹ wá kírun ẹ̀dà bá jíjù ń bínú ẹni irú ìbàjẹ́ wo ni ìbàjẹ́ ni pé wọ́n yẹ wákẹ́ kí lẹ ní lẹ́gbẹ̀sílẹ̀ ní látara àdí eléyìí gbogbo tọ́lọ̀ ń bá ṣe fún wa pátá ó fi dán wa wò ní o bóyá lè dúpẹ́ àbí anábìsílẹ̀ máa náà sọ bàtọ́ ń bi lọ́pẹ̀ẹ̀rẹ̀ ẹ̀ẹ́ ọjọ́ ti lọ àbẹ́ lọ síbẹ̀ yóò tún lówà yóò gbọ́ àdìyàn ìgbà tí ànábì Suleiman alẹ́sọ̀lá ní ọ̀sọ̀lá ó fẹ́ fi yé wọn pé àníṣẹ́ pọ̀ jù yín lọ ìgbà míì ẹni tó bá ṣèṣe bẹ́ẹ̀ èèyàn máa ń fi hàn pé èèyàn jùlọ èèyàn fi hàn náà ó yàgbọ́n ó wò ló ní ipò wo ló ní ọlá wo ló ní ọ̀pọ̀lọpọ̀ àwọn owó tó rò pé ó ní yìí ọ̀kan náà àwọn àfọ àwa nílẹ̀ Yorùbá mo gbọ́ lẹ́nu ọ̀kan náà àwọn ṣèkọ̀ọ́ fọ̀dúlà ti ṣe abdulhamid hamid hamidullah wọ́n ní bàbá ń ṣe wáàsí níjọ́ kan bàbá olúwàṣà gbé wọ́n ní wọ́n bá wáàsí lọ wọ́n wá dé stéèjì wọn à bàbá ń sọ̀rọ̀ nípa owó àìsọ́lódé o àti àmọ́ kó ní sí wáàsí ti dábẹ̀ wà láì àìsọ́lódé o tí a bá ń sọ̀rọ̀ owó olówó ni wáhùn ó ní tí wọ́n rí láti sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni ọ̀rẹ́ yẹn o àyẹ́tọ́ pé kò kan mọ́ lọ ẹgbẹ̀ wọn ò sì rán lọ owó rẹ̀ ìgbà mi bẹ́ ìkẹ́ tọ́nà wọn bá ṣe fún wa yẹn kò gbúdọ̀ gbogbo wá lójú láti má ṣe tán lọ ìgbà mi wá máa ń bẹ a máa fi hàn ayé pọ́lọ́ ń kẹ́mi láti lè fi pa aláìmọ̀ kan lẹ́nu mọ́ tí ò jẹ́ nǹkan kan tó lè fún jẹ́ kan kí ló ní owó ló ní owó tó ti pé àwọn àwọn tó jẹ́ àfáà

anabi yusufu rẹ̀ wà á pọ̀ ju ẹni kẹ́ẹ̀ anabi wa ti sọ bẹ́ẹ̀ sọ́lá ṣùgbọ́n yẹn ò lòdì sí wípé anabi ọ̀rẹ́ wa tí wọ́n bá sọ ìròyìn anabi fún yàn èèyàn gbà pé kò tán àná ìwọ́n tó ọba lọ ọjọ́ ń tún nà tó ọba ya ọ̀bùn ọ̀gbà anabi o àwọn sàbẹ́ ní ìdáwọn mọ́ fi mọ̀ pánàbì ti jáde wọn ò tí ì rí o òun lọ́fẹ́ dà jáde òórùn lọ́fíńdà yìí ní ọ̀pọ̀ jáde ìgbú wọ òórùn só láwọn yóò kùmà pọ́ kọjá wọn á ah, ọkùnrin ti kọjá bí o ti kọjá bí sì ní oṣù náà yọ ẹ̀rí pọ̀lú ẹ̀ríwẹ̀ ẹ̀rí ní oun ṣe súnà wọn ní oun ṣe súnà ẹ̀rí ká kẹ́kọ̀ọ́ pa ní ọmọ tó nípa gbogbo yìí náà àfẹ́jì ní àlébù Muhammad ààrẹ wà ní àlébù صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم